pàdé ìjàngbọ̀n pàdé ìjàngbọ̀n pàdé ìjàngbọ̀n pàdé ìjàngbọ̀n pàdé ìjàngbọ̀n. MSP on the mix, baby. àgbàgbọ́ ah, gbọ́. wá kiri. mi kàn parọ́ fún ọ. Hmm. mo sì wà nǹkan kan ṣe mí mo ní agro ẹ̀. kí ni ẹ. agro ẹ̀dẹ̀ mò ń di. tó bá fẹ́ jáde ẹ ó máa lọ sọ́jà tó ti ta. ọpọlọ rẹ lẹ ẹyin rẹ ọpọlọ lẹ ẹyin rẹ wà bí kẹkẹ mọ wa ọlọpọlọ lẹ́yìn òpó sórí ẹdẹ tó wù mí jẹ fírẹsì tí mi kì í ti tọ wà ní. ah òbí ẹ ṣe sùúrù jọ tí ẹ ń sìn ẹ láàrin ni ah! ọ̀rá díẹ̀ ṣe pọ̀ ni òjì àjọ mú kù. adìẹ adìẹ aládìẹ ló ń dọwọ́ sí. mo ní onímọ̀ ní tọ́sọ̀rọ̀ adìẹ aládìẹ kọ́ adìẹ ilé ìkẹsẹ̀ ti yá àti bàbá rẹ̀ kò sí tọkàn kí ló kàn bí òkú yà á bàdàn kí ló kàn wo. ràn mí lọ́wọ́ jájọ mẹ́yọ kan. èmi èmi èmi èmi ò kí n bá wọn síndìí olè o tó tó tó tó. mo ní ọmọ ọmọ mi tó o bá ń sọ̀rọ̀ mọ́ tó tó tó tó kíni tó tó tó sì wo tó tó sì wo tó sì wo wọn lọ bí tọ̀ ń lọ tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn àwọn tí a ń kó lòlò ẹ ẹ bẹ́sẹ̀ máa ṣe nù wọ́n máa fi tan lọ́ra wọn o fi tan lọ́ra wọn. lọ́jì mi ò sí mbẹ o ah, ah, èmi ò sí èmi ò sí mbẹ o. tí n bá wa dín tán bọ́ ọ bá wa sọ pé tí n bá ti ṣe bẹ̀tán lọ́mọ wa ìyá rẹ̀ ò ní kankan nù pọ́ọ̀tì àbí sọ pé bàbá rẹ ṣe lo èkó tí wọ́n wórí burúkú bọ̀ níwọ̀n náà bá bọ̀ yìí kò sọ àlà ha ní ìdí òní jẹ́. lọ ọwọ́ tèmi ti mọ́ o èmi ò sí ń bẹ̀ o. èmi ò sí ń bẹ̀ èmi ò sí ń bẹ̀ èmi ò sí ń bẹ̀ kò sí àlà orí níka àwòrán bí ẹ̀ ti ń gbá bọ́ọ̀lù láyé etí lórí burúkú wèrè. wájú adìyẹ ló kiri mo rí ẹ o mo rí ẹ o. olórí burúkú tọ́lá ni wọ́n gbàjẹ́ lẹ́nu rẹ̀ yéèjì àwọn ọmọ lọ àbọ̀ wa bá ń ṣe ẹ́. on the mix, baby. oyin tan ayọ̀ abàkúrò ah kí n ìlòkulò lọ fàbọ̀ lórí lórí ibu tó ti ń sìn pẹ́ ọwọ́ mi bá wèrè. ọ̀ ló lè tọ́ wọn bọ́ọ̀lù rárẹ̀. Mami! Ẹ bá jẹun. Ah, àwọn Kashim ni, ó ní pàdé ìyá àwọn tó ní kọ́ọ́lì, gbogbo ṣe wá ní kọ́ọ́lì pẹ́ ọ̀hẹ́ ìrànà ni à ẹ ṣáda àwọn eléyìí nù wọ́n sì ní chicken favour lára pé à tí n bá ti jẹ favour ara wọn tó bá ń dáná ó ti tún fún mi ó tún wá fún mi lóòrò òró mi wá ṣe kí ni mo fi páàkì sáré ẹ ẹ bó ṣe ń dán náà ni ẹ jẹ ẹ wá mu ẹyin ẹ jẹ èyí wà ké sí mi. owó náà nígbà tí mo jáde lọ sí ìjà ó ní ẹdìẹ ti ní kọ́lí hmm. òun ni wọ́n wá gbé wálé hmm. tó wá ń jẹ tó dín àbí òróró tí òróró mi ló fi dé. rọ ọ̀nà òfin mi òróró hmm. mi sẹ̀rẹ̀ pé. ó pé máa jẹ tó yẹ. náà mi ẹjẹ jẹ. èmi kọ́ kí nǹkan máa ṣe ẹ́ kòkò nígbà tẹ́lẹ̀ yẹn ti rí kọ́ tí wọ́n tẹ́bà tí tó jẹ máa jẹ tó yẹ. Ah! Oh! àjẹpógún pógún ó ti wẹ̀ wúlé ní kọ́ọ́lì kọ́ọ́lì kọ́ ẹ mọ̀jọ́ ogun àti ń kọ́ ní ìjẹkújẹ wà ẹ lọ́mọ aláìsàn ó lù ú ẹ̀ ti lẹ́bùlà. bọ́dé bọ́dé bọ́dé ìjọgbọ́dé ooo yẹ. àti ẹgúsẹ. báwo ni. oyin mo wọ gbòòrò ayọ̀rọ̀ tèmi ẹ̀dínlé mu. o tún ti ń lọ o tún ti ń lọ ṣé kankan lè òkè tá ẹnì kan tẹ lórí tó ń rọ lọ́jọ́ kan ni. àǹtí mi ìgboro yẹn kankan láyé wà tí bá ti dé gbòòrò yẹn lọ́jọ́ kan ah, ara mi ò lè balẹ̀ sẹ́ẹ̀ àánú ẹ ló ń ṣe mí tó jẹ́ ń bẹ dámọ̀ràn. mo jẹ́ sọ kí kẹ́lé máa tẹ́ ń di o. àǹtí ẹ kú ń bẹ ìgboro gangan láyé wà kí n wo gbòòrò ayé lọ. ó ti ẹ̀ dá mi ṣe ká ẹ mọ́lẹ̀ yóò da gan. ká mi mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, ah. o ò tí mo tó ṣẹlẹ̀ báyìí. kí ló ṣẹlẹ̀. adìyẹ mi tó gbé dà. ta ló jáde yẹn rí. ìwọ ni ìwọ ló gbá adìyẹ. ẹ wá aṣẹ́ ń wá mi ni jáde eh. ṣé mo jó sọ́ọ́rí tí o bá ti wádìí ẹ̀mí fún mi nǹkan tó bá wù mí mo lè fi wádìí. ẹ fi nǹkan tó bá wù yín wá jáde ẹdìyẹ kẹ ẹ má máa fi ogbó nǹkan ẹ lọ mí o. ẹ jọ kí lẹ̀ ń wá. adìyẹ mi ni oúnjẹ ló gbé ah, òun ló gbé òǹdè ní. Ah, òun kọ́ ló gbádìyẹ yín o adìyẹ yín ni mo rí tí bọ̀dé ń lé kiri láàárọ̀ yìí ah, àfàìmọ̀ kó má ti pàjẹ́. adìyẹ tèmi bọ̀dé gbé. ẹ má lọ máa fi wèrè lọ mí o ẹ má lọ máa fi wèrè lọ mí o bọ́bí bọ́bí bọ́bí òlélẹ̀ àti kò falẹ̀ fa ti ń ṣe tí ìyẹn bá mọ́sán máa ní o jalè ṣé bọ́n náà ti wá pé o ti jalè o ti jalè náà nìyẹn. àti mẹ kó o bẹ ìyá iná fọlẹ lọ mi nǹkan tí máa fojú yà rí ládùúgbò yìí èmi ò lè. kò sí kájọ máa ṣe o ti jalè náà nìyẹn. àti mẹsẹ̀ kó o bẹ ìyá tó lọ yìí ó máa gbà ẹ èmi jáde yẹ ẹ kó o bẹ ẹ mọ̀ mi ẹ ṣá mi èmi jáde yẹ kẹ wọ́n lè máa ṣe wẹ̀rẹ̀ bọ̀ àárọ̀ rẹ̀ tì fóyè yìí. bọ́dé ó ẹyẹ ìwọ ó ti ká ẹ ó lè ojú pàtìyẹ ni ọlọ́run ti mú ẹ lónìí bọ́dé ó lè ó lè ó lè ó lè ó lè bọ́ síta bọ́dé ó lè ẹ gbé wa wọ́n bá mi gbádìjẹ́ mi kò dé. ṣé torí pé ẹ̀kú adìẹ yìí sọ̀rọ̀ sílé wa ni ọsibíjọ kọ́ńtì ni tó lẹ́wẹ́gẹ̀lẹ̀ bí ẹni tọ́jáde òpó lánàá o. o má bù mí o bó ṣe ń wọ kiri nìyẹn o tọ́lá ní rí ẹgbà tó gbá ti kó lọ gbádìí ẹ̀mí fún mi nísìnyí nísìnyí nísìnyí. kí ló ṣẹlẹ̀. ẹ dákẹ́tẹ̀ síwájú bá dágí kí lóra ló kó bá yín nú. o ṣe. bẹ́ẹ̀ ṣe máa rìnrìn yẹn tó bọ́kọ ẹsẹ̀ kúrẹ́ nínú. o ṣe. ṣé ẹ tọ́lá àlẹ́ ẹsẹ̀ tẹ́sẹ̀ yín wá. bàbá mi gbá díẹ̀ mi kò sí ìtọ́kùn ẹ̀ tẹ́ ẹ bá pàtẹ́wọ́ sí. ajẹ́ mi mò ń wá. ta ló sọ bẹ́ẹ̀ adé òfò lẹ̀ ń gbé káàkiri. wo tí o bá fẹ́ ṣòfò. ẹ ṣe. lọ gbá díẹ̀ mi fún mi. ẹ ṣòfò ẹ kùn lóòjọ́ òfò. kọ́ ẹ jàkẹ́rẹ́ bọ́kọ yín lọ́rùn kíákíá o kò sí tọkàn mi o. bọ́dẹ tani sọ bẹ́ẹ̀ fún yín. ẹ tí wọ́n gbá díẹ̀ mi ó máa ṣọrí burúkú. ẹ ilé yín wọ́n mọ̀rí burúkú sí. máa mi jẹ́ fún ọ lẹ́sẹ̀ yẹn mọ̀ dára yín láàbò mo rò pé ẹ̀ mọ̀ ń tẹ̀ ń ṣe. ẹ wá wégèrè bí ẹni ẹran òògùn ẹ̀ ń wẹ́dì ẹ̀yìn. ó wádìí yẹ. wọ́n wá lóun ló gbé. òun ló gbé tọ́lá ní rí gbà tọ́lá ní rí tọ́lá ní ọmọ mi rí àgbà tó ń gbé. tọ́lá wo ló tán ni. kọjú sí mi òun ti bá bí àbó ojú wèrè wo ló ń ṣe ṣé nǹkan ṣe ẹ ni adìyẹ tí mo rí tó pa tó ń jẹ tó ní ọ̀rẹ́ ẹ ló fún ẹ ṣáàdì ẹ̀ wọn ló lọ gbé. irọ́ èmi ṣé o kò yẹ. máa mi ọ̀rọ̀ nù lé mọ́tò ń ta ah! ẹ mọ́ sọ. bọ̀dé ó ti pàdé ẹ̀mí. bọ̀rùn ó ti pàdé ẹ̀mí. bọ̀rùn ó máa run ẹnu ni. ó máa rìn náà ni. ó máa run ẹnu ni. ó máa rún ẹjọ ẹjọ. yọ ẹjọ ẹ máa aníkẹ́ má ṣe pé torí ọlọ́run àdúrà ni mo yìí gbà fún ẹ má tún bá fèpè ràn lọ́wọ́ ẹjọ ẹjọ èló ló wà adìyẹ yín. five thousand. àṣùwọ̀ oníyọ̀ pé oníyọ̀ pé oníyọ̀ pé oníjẹ́ iná ṣe. Ah, ah. ṣàgbọ́ ẹ sọ pariwo lé yọrí ìyá lórí ni. tani yóò sì tani yáyà tani yáyà tó yàdí ìyá ṣàǹgbọ́ yóò sì ẹ rí nǹkan adìyẹ yín ló kú níṣẹ́ ọkọ yín ti yá kú kí ní àyà yín ti wá lẹ́gbẹ̀ẹ́ pẹ̀ ń kiri àdúgbò ẹ fi ranù jáde. ó tún bú mi lórí nǹkan mi ìbọ̀dé ó tún bú mi lórí nǹkan mi. ẹ jẹ́ lórí òkè kí lẹ ní má fún yín gbà náà sọ̀rọ̀ bí i àmọ́ ṣe fún ọgbà bó ṣe fún ọgbà bó ṣe sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ná bó ṣe fún ọgbà bó ṣe fún ọgbà ọ̀hún ẹ̀ ní. omi ní arọ ọbẹ̀ mo fẹ́ màá mi pẹ́ mi ilé ẹ̀kọ́ tẹ̀ ẹ̀ love that's kill. ẹṣin wọn wọlé kan surplus. ẹṣin wọn wọlé kan surplus. ẹṣin wọn wọlé kan surplus. ẹṣin wọn wọlé kan surplus. ẹṣin wọn wọlé o oh, kan surplus. ẹṣin wọn wọlé kan oh, wọlé kan surplus. ẹṣin come, baby. I play, I play. I don't buy Ferrari. I don't buy Bugatti. I don't buy Bugatti. I love banana. Na na na na. Na na na. tó gbé kọ́ ọ̀rẹ́ ṣe báyìí? Hm? ẹṣin wọn wọlé kan surplus ẹṣin wọn wọlé kan surplus ẹṣin wọn wọlé kan wọlé kan surplus ẹṣin wọn wọlé wọlé. hello babe kí ló ṣẹlẹ̀ tó fi kọ́ọ̀lẹ̀ látàárọ̀ mo ti ń pè ẹ́ náà ò dẹ́ gbé. no no no no no no o ní láti dúró síbẹ̀ o time ti lọ náà mo kàn wá disturbed torí pé mò ń pè ẹ́ ò pè kọ́ọ̀ ni. Eh? wọ́n má wọ́rí nípa tèmi ṣọmọ pé lélẹ̀ mi wà ẹ̀ máa bọ́ sí kitchen máa dáná sìn i will be fine so wọ́n náà dúró síbi tó wàá ṣọtí gbọ́ àríra lọ́la alright dear yeah, I love you make sure pé wọ́n nǹkan jẹ́ o ṣọmọ pé kò kunú la máa fi ń gbé títà. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ títí owó tí mo bá ẹ sọ kí la máa ṣe sí báyìí. ṣé kí n wá lọ jalè ni ṣé kí n kò ìlú ìgan òru pẹ̀lú ìgbẹ́ ṣé kí n lọ yá jalè ni màámi lówó lé. ọ̀rọ̀ ọ̀rọ̀ owó yẹn. ẹ ẹ má nà mí mọ́ má nà mí mọ́ táwọn ẹgbẹ́ rẹ tí ń kúrò ló bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ jẹsẹ̀ mọ́lẹ́ báyìí wọ́n ní ẹ ẹ ẹ ẹ ẹ wọ́n tó parí ọkọ̀ tí ń wà ọwọ́ abẹ́rẹ́ sí ní fún lábàrà mo rò pé sí fún agbára gbòrògbòrò yóò kó yóò bẹ̀rẹ̀ sẹ́kẹ̀ cosmos ni abó gbé ni àwọn ọba tèmi jẹ́ ni kí ló ti rẹ̀ wò ó jáde sọ́dọ̀ yà á yà á sọ pé ike owó rẹ̀ máa ń gbé sẹ́yìn yóò máa tàkà báyìí ẹ̀yìn báyìí ni ó gbé sí sọ pé oní security máa ń pariwo yé olè olè olè tọ́ba ní kò ní dúró báyìí ọ̀ gbé ike owó rẹ̀. nǹkan tó ń sọ ni pé ká lọ irọ́ ká lọ ọlọ́run má jẹ́ mi èmi ò báyìí lọ́wọ́ sí i. irọ́ o lè kọ́ lọ jà níbi tí wọ́n ti lé ọ wá. ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ṣó ní pé lórí burúkú má ṣàǹfààní nìwọ ọmọbọ̀dé yìí ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti rún ó ní pé wèrè ń gbélé yín kí ló mọ ẹ tó fi lọ sọ fún ọkọ àfẹsọ́nà mi pé mi ń yálè mo ṣe ṣìnà. ṣé wọ́n yàn lè. ó ní pé wèrè ni onísọ́ọ̀nì ìmọ̀ ẹ̀ ọ̀dà jẹ́ ń já ọ tán tọ́rọ ló ń jó láì rí lù lọ ń gbọ́ gbogbo ẹ̀ jòlòjòlò jẹ́ ń ṣàlàyé fún ọ ṣé bí báyìí lọ sọ pé tọ̀ orí pẹ́kọ́ lọ bá yà aládìyẹ pé tọ̀ ilé ìyàsùpọ̀ rántí pé èmi lèmi jẹ́ adìyẹ. ẹ wèrè ara ẹ ṣó jáde yẹn gbé. ẹ ẹ mo fẹ́ fún ọ lọ́rọ̀ sọ ni ṣéwọ náà yàn bí ṣe rí lára kálukú nu ìwọ náà yàn lè sórí tó bànújẹ́ ni pé ẹni tó fi orí rẹ̀ mọ̀ burú o ìwọ ọmọge tó ti dàbí opó dáàkùn mélòó sí ìbí gbogbo sùkùn ní bẹ láyà rẹ wọmi àyẹsẹ bẹ̀rẹ̀ sí ní jò olómi green olómi olómi black gbogbo ṣe yanu lẹ woru burúkú ṣe ń jẹ lẹ́nu rẹ dákun sí akádọgàn sí ọ lẹ́nu ni ṣé wọn náà fi sóúnjẹ lé olópò ni torí bó ṣe rí ní ìsìn bó ṣe rí dáadáa bó ṣe rí bí ìmọ̀kú mọ àmọ́ wo ni ẹ wá nìrè rẹ. bẹ́ẹ̀ gbogbo ẹnu wèrè sọ́hún jáde ó dẹ̀ pé wèrè ń gbélé yín. ẹ̀sọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mí ni ọ wá wà. wo mo ti mọ̀ pé lórí burúkú ni ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí tó débi tó ṣe gbẹ níwájú tó ṣe gbẹ lẹ́yìn mo ti mọ̀ pé kàlẹ́ndà ṣe rè ní. ní ayé ní ayé ẹ̀bọ̀dé mo máa sọ fún ẹ láyé láyé ẹ̀ tó bá tó bá mi dúró ẹ̀wò láṣà inú mi dùn fún tó wí o rojú rẹ ṣe fẹ wo o ní aṣọ ìwọ náà orí rẹ bí abá tẹlẹ pé ọlá kiri olórí burúkú alápẹ òsì ń dì í wọn ti jẹjẹ wèrè ilẹ̀ wèrè ti di ilẹ̀ ẹrọ̀fọ̀ pẹ́tẹpẹ́tẹ wà tí ọ̀rọ̀ burúkú ló wà lọ́wọ́ ẹ̀. ń bẹ lọ́wọ́ sí ẹ náà. kí ló dé sọ̀rọ̀ pé bó ṣe pa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọlọ́wọ́ pọ̀ lámọ̀ ọ̀la. torí ìtì ìparí búburú eyín rẹ̀ kún pólíbà àgẹ́lẹ́yìn mu tàbí orógùn àṣàrò aláìlàláàfin aláìwúlò orí ah! kí n gbẹ̀jì. kí ló dé tó lọ para mẹ́rin lẹ́nu bó ṣe máa ṣe ní gbogbo àdúgbò yìí. gbogbo àdúgbò yìí ló ti àtọ̀rẹ́ mọ́ kó o ṣe jẹ́ kí. bọ̀dé ìjẹgbọ́n bọ̀dé ìjẹgbọ́n bọ̀dé ìjẹgbọ́n bọ̀dé ìjẹgbọ́n bọ̀dé ìjẹgbọ́n. ọ̀rọ̀ yóò yé mi mọ́ báyìí gbogbo ẹ ti wá táǹkù papọ̀ mọ́ra wọn. Ah, gbogbo táyà pátápátá ló dúró gidigbidigbi tuntun gbogbo ẹ ẹsẹ̀ alẹ́ fẹsẹ̀ ń jẹ. Ah, ah, bàbá kílẹ̀ mi by that ṣé ẹ̀yin lè máa sọ fún mi pé mọ́tò wa òkè àbí kò wà òkè ni ṣé mi kọ́ ni mo wa mọ́tò ni mo ní gbogbo táyà mọ́tò mi ò dáa kí bá mi change everything in fact mo máa change rímù ẹ̀gbẹ́ máa rímù mi síbẹ̀ mo ò fẹ́ mọ́. ẹ má mọ̀ dìdà má dùgbò fún bọ̀dà. babe ọ̀ṣẹ́ bí mi fúnra mi sọ fún ẹ̀ náà pọ̀ wọ mọ́tò yóò jù wọ́n sọ ma pé nǹkan kò ṣe táyà yìí ìṣẹ́ mi náà máa ń wà ó dẹ̀ sọ fún mi pé nǹkan ń ṣe. ìbò mi mo ní na ọmọ bóyá nǹkan ṣe kò ṣe na. ìbò àwọn tó wá sọ fún ẹ pé nǹkan kan ò ṣe ń sìn ṣó fẹ́ sunkún torí ọ̀rọ̀ táyà ni. àwọn bá yẹ pé ẹ fẹ́ bù àwa ń táyà o ẹ fẹ́ bè mí ń táyà bóyá ká sì ń jẹ. ẹ ti ń jẹ kẹtù rárí mi sí mo fẹ́ rí mi lọ. Ah, ah. Oh, sorry hello mami. kàn ṣe táyà tèmi ẹ ò bóyá ìwà yẹn mi ò fún yín táyà o. ṣé wàá ok ma. ṣẹkùn fẹ́ fún yín táyà ni. kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣèyàn àti ẹ wò ẹ má ẹ má bínú mami, ẹ ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ bọ̀dé ẹ má jẹ́ kọ́rọ̀ bọ̀dé tún fún yín ní problem ẹ má gbé mi sókè torí ọ̀rọ̀ bọ̀dé màmí ẹ má wá rí yín má yọjú sí yín má pè yín tí n bá ti kú níbi tí mo wà yìí ọ̀rọ̀ ẹ mọ̀. bèbè kí ló ń kó bọ̀dé tún ṣe kí ló ṣẹlẹ̀. bọ̀dé tún ti gbé wàhálà láìdí pẹ̀lú màmí bó ṣe máa ń ṣe ó ti tún fún ó ti ń fún wọn wàhálà ó ti ń dà wọn láàmú báyìí nígbà tí wọn kì í ṣọmọdé. àbí. wáyé. kó ṣàmà pọ̀ màmá ìfẹ́ mi. bàbá jẹ́rẹ̀ yìí lẹ fàgbà náà béèyàn bá wà tí èso ọmọdé tó wá ń gbé wàhálà bá irú àwọn ìyá àgbàlagbà báwọn ẹ̀yin náà èrè fẹ́yàwó fún un ẹ jẹ́ kóun náà ní fámílì kì bàbá ti ní fámílì kì nísìnyí kòun náà ó ti ní bùkátà tí ọmọ gbọ́nù ó tọ́ ni. Ah, nítorí pé mò ń sọ fún yín pé kò ń ṣọmọ kékeré àbúrò mi mà ni <laughs> ah, ẹ fẹ́ yàwó fún ta ni. fẹ́yàwó bá wò. ẹ dákun ọmọ ọdún méjìlá tí ń fẹ́yàwó ní ìsìn ah, kí ló ṣẹlẹ̀ gan. ṣé dàbíyèsí ni ẹ. fi wọn lẹ ẹ má tún bẹ̀rẹ̀ nǹkan tí ẹ kẹ bẹ̀rẹ̀ ọmọ ọdún méjìlá yìí wò ló fẹ́ yàwó. ọ̀dà náà. bẹ́ẹ̀ jà lọ wọ́n ti ní. tọ́lá mo ṣe àbí ẹ̀lẹ́ ah. ga gan fẹ́yàn bá ti lówó báyìí sẹ́yìn ah. mọ jẹ́ fowó sí mọ́ àpàdà sẹ́yìn mọ́ dáwó nù sá <laughs> ah, ọlọ́wọ́ bá wa náà lò. bámi kó cash tó wà ń bẹ̀rẹ̀ jẹ́ kí n fún àwọn ní ọwọ́ gbà tí. bàbá bàbá. Oh. ok what's the problem. ọlọ́run ti dé tòsí. ó ti dé tòsí mo dẹ̀ ń pe fóònù ẹ̀ kò dẹ̀ píkì padà wẹ̀ wọn náà ló dé yẹn. Ah, ìyàwó ọ̀rẹ́ báwo ni ọ̀rẹ́ báwo ni ìyàwó rẹ̀ ó sọ fún pòǹbọ̀n bíbẹ̀ náà tó ṣe é inú bí mi ni nítorí ẹ̀ ni mi ò ṣe sọ fún ẹ pé mò ń bọ̀. ìyàwó ẹ kí ló dé kí ló kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe tó ń bínú. mi ò understand rárá mọ́ lẹ́nu jọ́ mẹ́ta yìí. kí ni nǹkan tó ṣẹlẹ̀. kó má jẹ́ wípé òótọ́ nìkan tí mò ń gbọ́ wípé obìnrin máa wá bá ẹ. Ah, ah. babe stop ẹ now o dey believe obìnrin bá mi bo kí lóbìnrin bá mi fún ṣé mo lókè mi lẹ́yìn ọ̀run ni come on babe you're beautiful gbogbo nǹkan tóbìnrin ni ló ní ó nẹ́wà ó níwà kí ni mo fẹ́ máa wá àwọn obìnrin kan ṣe kí ni mo fẹ́ fi wọ́n ṣe come on ìwọ nìkan ni mo ní baby i love you mi lè ever cheat like láyé tí mo wáyé not in this lifetime baby trust me mm. now come on. <laughs> mi ò kì í ṣe bébì o bẹ́ẹ̀ ni àti má fi nù mí rárá mo mọ̀ ọ́ jẹ mo mọ̀ wípé kò lè easy fún ẹ láti sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni torí pé mo mọ̀ pé òun rí obìnrin lóòótọ́. bí ìrẹ́ obìnrin kankan má máa sọ̀rọ̀ báyìí na ṣó o trust me ni eh babe look at me now we married for so long ó yẹ kó lè trust me ok mi ò mi ò ṣe anything ṣùgbọ́n. um, no problem ṣe bí o rí obìnrin kankan àmọ́ mo fẹ́ jẹ́ kó o mọ̀ wípé ọjọ́ kíjọ́ i mean ọjọ́ kíjọ́ tí n bá ka ẹ̀ ah máa pa ẹ́ máa pa ọrìn máa dẹ̀ pa obìnrin náà. kí ló ṣẹlẹ̀ kí ló fa ta babe babe kí ni kí ni gbogbo kàtìkàtì náà kí ló fa pàǹpàrà wá kí ló kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́. gbọ́ngàn tẹ́ ń sọ pátá ni mo gbọ́. ó gbọ́. gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́. tó bá kán sí ojú ṣùgbọ́n kó máa kán sí ká ló bá lọ àbọ̀ máa bọ̀ o. ẹ kí ni ìtumọ̀ gbogbo tó ń sọ ọ́n sí pé. sọ pé ife kún ẹ tí ò ní kàn mí. kí ni nǹkan tó ń kàn ẹ. tó bá ti kún ẹ ó ti kàn mí. o bọ́lẹ̀ ń bẹ jàre ṣé wọn náà fọ ni kí ló dé gbogbo tí mo ṣe mo act ni. ọ̀rẹ́ mo ti fọ. kí ló dé. mo ti ń fọ rẹ rí. lórí ọ̀rọ̀ mi ah, ọ̀rọ̀ mi ṣe káyì lára báyìí tó bá yẹ tó yẹ mú life serious ilé yẹ kó ti lówó jù ṣé mi ò tún lo sense mi báyìí ni in anything you do be successful the ball is in your court. ọ̀gá àwọn gbogbo yín ti fẹ́ máa serious o èyí serious lọ́wọ́ náà serious wọlé kí ló ṣẹlẹ̀ kí ni mo tí ì ṣe. ó inú ó inú ṣe kókó mímọ́ láyìíká lé. ẹ má parọ́ o ṣé ẹ̀yin lẹ bí mi ẹ má parọ́ fún mi o irọ́ ọlọ́run ọ̀fẹ́ takùn lákọ̀tìkọ̀tì o. mo rò pé kò dé láwọn ò mọ ohun tó ń sọ wọn ńlá ni òun béèrè lọ́wọ́ mi jọ ṣé ìyá kan jáde tó sọ pé òun òun bí ẹ ní jẹ́ kí n mọ̀ ọ̀rẹ́ mi mọ̀ pé mi mo bí ẹ. tó bá ṣe pé lóòótọ́ ni bẹ́ẹ̀ ṣe jókòó re o ṣé wọ́n bẹ̀rẹ̀ sí ní nà mí mọ̀ kán lápá mọ̀ kán lẹ́sẹ̀ wọn pariwo lùdà lùdàdà lùdà lùdàdà tó sì fi nà mí lórí pé ìsìlẹ̀ mímọ́ ẹ sì jókòó wọn á ní à yúròpá abiyamọ abiyagba màmí kò lè jẹ abiyamọ. ìjọ igbó náà ti lù ẹ ní ta lù ẹ gàngàn tó lù ẹ lápá. bẹ́ẹ̀ ṣe jókòó re bí mo ṣe tají náà mọ̀ sáré bọ̀ wá ta ah pé ah irú òórùn wo mo wá sọ tí màmí fi wá ní wọ́n lù mí pa aṣọ táwọn olùjọ́ àná ni mo ní ah bẹ́ẹ̀ ṣe ń jẹrán náà ni mo ní ah àbí màmí fẹ́ gbẹ gbẹ́ lọ́dọ̀ àwọn ìyàgbó nǹkan ni mo ní kòkòrò possible. ṣé àlálólá ni gbogbo ohun tó kàkàlẹ̀ ń sìn tó bá ní pé mi ò wúlò fún wọ̀jọ̀ má pa mí fún àtọ̀dá jẹ́ ìrẹ́ mi ṣe ìyẹ́ ẹ̀ka. ojoojúmọ́ ádámù kan ni má pa mí fátàlà má pa mí fátàlà ṣé mi ìṣọmọ ojoojúmọ́ ò lè pa mí ò lè pa mí ah ṣé kí n bá rí nǹkan tó dáa kí n mọ̀ sọ fún yín ni ọ̀dà àmọ́ sáà pé táìpẹ́ ìlẹ̀ bí mi ẹ̀ ní mo mi wọ́n nà mí bọ̀dá mi ti dé. ọkọ mi. tí wọ́n mú wa wọ́n tiẹ̀ mú wa mọ jẹ́rìí wọn ò lè wà láì mú náà. bọ̀dá mi o. àtọ̀dá. Ah, ah. bọ̀dá mi o. kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ìbílẹ̀ fẹ́ bá. ẹ káàbọ̀. èwo ni bọ̀dá mi o bọ̀dá mi o. n kò tẹ sọ fún mi pò ń bọ̀ bọ́dé ah, bọ́dé ṣé wà tó wù yẹn ga ẹ eh, nígbà tó gbowó tó olè olójú kòkòrò máa ṣe nǹkan tó ṣe yẹn ó wá sá lọ láti gbà àrí ẹ. àbórí rẹ ti dàrú ni ọmọ arúgbó ojú àtàbàmọ́gà mọ bá òwúwẹ́ tó ọlọ́gọ bí ọmọ abíjan bẹ́ẹ̀ ṣe ń wò lábàá gbogbo oyún ti tẹ́tẹ́ rí kò sí kò sí kò láfàmù kankan la ẹ wọ́n èso sẹ́kẹ̀tẹ̀kẹ̀ mọ́sẹ̀ ah, àmọ́ jágbére ni. bọ̀dé sórí ẹ̀ ò dàrú ṣá orí mi lórí ìdúró yìí ó dẹ̀ ṣíṣe gbogbo nǹkan tó ń ṣe màmí dẹ̀ wà lórí ìjókòó so gbogbo nǹkan tó máa ń ṣe ni so tọ́ nǹkan tó sọ ń pa ẹ̀ kí ló kí ló ṣẹlẹ̀ ẹ má mi ẹ wo àjọ là ń dá ṣẹ̀dẹ̀rí àjọ yẹn èmi alákòóso àjọ láti ìgbà tí bọ̀dé ti kó nọ́mbà two ló ti sá lọ kò dáwọ́ mọ́ kò sọ kankan fún wa kò lọ ní páro. ìbọ̀dé bó o fẹsẹ̀ lẹ́kọ̀ọ́ tó obè kò jẹ́ o lè balẹ̀ jẹ́ o o lè ṣe aláṣọ pípẹ́ o wẹ́n rẹ̀ sí yan smoke. o fẹ́ sọ̀rọ̀. wọ́n yìí ní sọ̀rọ̀ àwọn kí ló fọ́ nọ́mbà nọ́mbà dì. máa jẹ́ bá wọn wí tán ẹ bá dà sí ẹ bá dà sí o. sẹ́ni gbà tí mo gbàjẹ́ jẹ́ sọ́tún mo fọ́ gba tí mo gbàjọ mo ń bọ̀ mo ra singọ́ọ̀mù mo súwìtì mo bisikíìtì ìgbà tí fi délé owó wò tó ra nǹkan mọ́kà owó olóyìn burúkú náírà gbàtí wọ́n so owó olóso ní ọ̀dà mi ò fi kà àwọn kan àlùbárí kàrà wọn ti tán. yóò ṣe dúró nù bí gbàtí pé. ọdẹ kó jáde wò máa gba ẹlẹ́kùn wá bí ẹ jọ kí ni reason tẹ̀yin gangan ṣe dájọ́ pẹ̀lú lè. àwọn olùbẹ́yàn ni bọ̀dé ni alikẹ́ kọ́mọ olùbọ́ ni bẹ́ẹ̀ ni àmọ́ bó wèrè wèrè gidi ni. ọ̀sìn wí. ìyẹn ṣe sórí ọmọ àbínú ẹjọ́ ah. bọ̀dé tí wọ́n máa fi yanjú ọ̀rọ̀ tó wà níbí tó bá tún sọ̀rọ̀ níbi tó wà yẹn tí n bá bù ẹ̀ ṣá. ṣé o mọ̀ pórí ẹ̀ ò pé ṣá ìwọ pẹ̀lú àwọn ọmọ yìí kí ló ń ṣẹ̀yìn méjèèjì náà ẹ̀dẹ̀ sí ń gbọ́ pé kán dákẹ́ fún kó dákẹ́ fún yín ó ti dákẹ́ yín náà ẹ̀ dákẹ́ náà. Ah, ọmọ ìjà Ibrahim ọjà Ibrahim sọ ni mo sọ̀rọ̀ tó tó fún mi láàyè ọ̀rọ̀ ní sọ ìsìlẹ̀ ìsọ̀wọ̀ bí ẹ. ṣé ẹ wò ó ṣe ló ní ọ̀nà mi ni. má mi wà ó fẹ́ má mi ẹ wò ó. ó fẹ́ kú ṣáwé ọjà. wẹ̀rẹ̀ wọ̀ ní sá. ẹ̀ torí ti yín ni o ah, máa pa ilé ẹ̀kọ́ wàá bí ilé ẹ̀kọ́. bọ́ọ̀ ń gbọ́ ah! ẹni tó yẹ kó gbálẹ̀ ẹ̀ṣẹ̀ kó ṣubú lulẹ̀. ọdẹ ẹ̀yin náà ah. nǹkan tẹ ẹ̀yin sọ̀rọ̀ sí ni ṣé káfẹ́ mẹ́ẹ̀ta lẹ̀. Ah. kó ṣàgbà àkókò àmà lọ òkú máa sùn àyèwà dà. ẹ̀yin náà ò lẹ́kọ̀ọ́ gọ̀ọ́sẹ̀ ẹ̀wú ẹni tó lẹ́kọ̀ọ́. orogún ìyá wọn ni wọn wọlé àgbà. ẹkú yẹ dà mami máa nọ bọ̀dé o. ikú ìgbé kan ni wọn èló ló wà èló ló wà àjọ yín tà ń sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ ṣe bí twenty naira tó dóni. oníbẹ̀ five naira ni twenty thousand ni twenty thousand twenty thousand ló kàn ná tó fi ra chingom àbí kò sí wàhálà. Eh, pálípálí mo rà ní. Eh, eh, màá sẹ́yìn twenty thousand ọmọ ìsìn tó bá ti dọ̀lẹ́ wá gbowó yín lọ́wọ́. ìrọ̀mọdá lè jẹ́ ẹyọ méjì kò nù ẹ̀. tó bá ti dọ̀lá kí wá gbowó yín lọ́wọ́ màmí. ọ̀la lẹ sọ o ọ̀la táwọn kùtù fa àti débí wo àdìgbò yìí tó bá sọ máa wá sí gbòòrò bọ́dọ̀ àmì ìdàpọ̀ fún mi ṣèjú kan ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ sí ẹ ó ń gbé mi inú ẹ má jẹun kú tí mo bá lọ́rọ̀ iṣẹ́ mo lè kú ẹ dákun èjì ojú sẹ́rẹ̀ sọ sí ẹ ẹ gbólóhùn kan lè kú pa àwọn sọ lẹ́ẹ̀mẹ́ta màálẹ̀ wà àbí gbólóhùn kan kọ́ mi sí ọ̀rọ̀ ní. ayé mi tọrọ bá kún mọ mi ní yóò lẹ́yìn ẹ dákun ẹjọ ìbú mẹ́ta péré ni. so lẹ́yìn náà sọ ok ó yà kọjá lọ kọlọ bú wọn yóò kọjá lọ kọjá lọ sọsọ pórí ẹ dàrú ni ẹ wò má mi ẹ kọ́tẹ́mi fẹ́ sọ ni ẹ o máa wọnú lẹ́yìn ẹ sìn lọ gbé bàgì àjọ lọ sí kò gbé pẹ̀lú màmí mọ́. àdà mi ní ìní báàgì. mi ní fi ẹ ṣàwádìí. sori kọjá lọ sí ilé kọjá kọjá kọjá kọjá kọjá ká lọjọ. ó tẹ́ mi lọ́rùn. má mi sí kí n máa lọ lóòótọ́ mi. má lọ tèfètèfè má lọ gbogbo ẹrù ẹ ní kó gbé. Mami tó tí ni máa kò yín ní kò yín máa mi. Ó lè gbòmí. Ẹ má jẹ́ ìlú ilẹ̀. Ọkọ ẹrù ẹ. Rán. Nọ á. Orí ti pọ̀. Bọ̀dé Ìjàgbọ́n Bọ̀dé Ìjàgbọ́n Bọ̀dé Ìjàgbọ́n Bọ̀dé Ìjàgbọ́n Bọ̀dé Ìjàgbọ́n Bọ̀dé Ìjàgbọ́n Bọ̀dé Ìjàgbọ́n. Ọlọ́run ló jẹ́ nǹkan díẹ̀ wọ́n mọ̀ tẹ̀ mọ́lẹ̀ kọjá nígbà mo kéré pọ̀ látẹ̀ẹ̀kan. Ah. bàbá ọkọ mi hmm? ẹ kéré ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wo mo ti mí ìṣẹ̀gbọ́n yín ló fà á èmi náà mọ wọn sọ bẹ́ẹ̀ wọn ló ti tó ṣùkọ́ tán ti kún un lé ẹ pé èèyàn ọmọ mi ìsìn bá ti lọ ti pẹ́ ni. bọ̀dé ìgbà wo lèmi àti ẹjọ sọ. èmi ṣe bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ní mọ́tò kò ju tó ṣùkọ́ wàá dá lóhùn ó mọ̀ pa wàá dá ẹ̀ máa ń pọ̀ ẹ̀hẹ́n fọ̀rọ̀ tiẹ̀ lẹ́ o. <laughs> kò sọ mi pé o máa mú òkú bọ̀dé wá. yeah that's true my bad bọ kò ń ṣe pé mo ní plan láti mú wá dọ̀ bọ̀gbà tí mo dọ́dọ̀ màmí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tẹ̀mí fúnra mi ò like ṣe to understand so mo kàn láti bá màmí sọ̀rọ̀ pé ìwọ jẹ́ kí n máa mú un lọ́nà so for now ọ̀dọ̀ wa ló máa gbé ń sìn ṣe to get so màá létà wá ọmọ ọ̀dọ̀ kan fún grandma and then títí tó máa fi ríṣẹ́ tó máa ṣe kó ṣáṣì wà ń bínú àti wàṣẹ kan kó kàn máa ṣe kó tiẹ̀ keep her busy o get. ọ̀dọ̀ ọ̀dọ̀ wa ní ọgọ́ bọ̀dọ̀ máa gbé for now. yes bọ́ tó bá ti láìkẹ́ tó bá fẹ́ ká búrò mi gbé pẹ̀lú wa sọ́nsìn kí n ní kó máa gbẹ́rù ẹ̀ lọ o ṣùgbọ́n kó ṣẹ̀ dé ni. no why not ibi nílé ah, wọn náà ilé ah, ẹ̀gbọ́n wọn náà wà. bẹ́ẹ̀ nǹkan tí mo lè sọ náà nù ẹ bá ti wá yẹ ká gba físà ká mọ̀ pé tọ̀ mọ́mì ká gba físà tọ̀ ah. ọmọ ẹ̀ka girama pé bóyá oṣù kan àbòṣù méjì níjọ́ tí físà wa bá jáde á sì padà mọ̀ bọ̀ wá pé tọ́jọ́ tẹ́ bá wọlé ò sọ bẹ́ẹ̀ mo sọ fún un náà ni pé i'm fine. má kàn tọrọ ẹ ó ń ṣeré ni kò bínú aláwàdà ni ó ń ṣeré wò má gbẹ̀bí ìyàwó mi o. <laughs> ok ok ẹ wọ ẹ tẹ kọ́kọ́ jókòó náà ẹ má tẹ̀ mú mi kí ni kò ah. tẹ́ fẹ́ kí n fún yín kí lẹ fẹ́ jẹ́ kí lẹ fẹ́ mu. ẹ wo náà ìbò ṣe rí ibi náà fíìmù àrélù bàbá tó pé fàdé yìí olóró mọ́ bọ̀ ẹ wọ owó torí àìsòro mọ́ gbé. ẹ wo nǹkan tẹ̀ wọ yìí fọ́ṣọ̀ ló wà fún un kò ń ṣe fàdé yìí àbí kí lè dára ti sọ. ṣé àní ìpínlẹ̀ lóru àná kò lè sí problem àwọn ọ̀rẹ́ bòde lè sìn mọ́. <laughs> kò sí nọ́mbà tẹ bá ṣe ń sìn ẹ rí pé kò sí ah, kankan rẹ. bọ̀dé má lọ ṣe o má bà nǹkan jẹ́ ń bẹ̀ yẹn o. <laughs> àwọn náà wọn ni ìsìn mọ́ ìyẹn. má ṣe yọ. mo fi wọn sílẹ̀ kí lẹ ah. fẹ́ jẹ ìsànkó tẹ fẹ́ jẹ. ó ní mo sọ ṣe iye téèyàn oògùn tápá rẹ ọyọ mẹ́mọ. ẹ̀mí pandẹ jam. ẹ̀ẹ́n tó máa fọdọ́ gún. tó máa fọwọ́ gún. àwọ̀ àwọn ìfẹsẹ̀ ọwọ́ pàápàá <laughs> ẹ wo yẹn o lè pọ́sibú ṣe fi kéṣà ti jẹyàn ni. èmi ìjẹ́ ìtẹ́fọ́lógún ẹ̀wọ̀ mi ni o. ee eh, ee eh, eh, bọ̀dé bọ̀dé o máa tẹ́ o ó ṣe dé ń sìn ó ti ní ìyàwó mi lára ẹ̀wọ́ ní iyán tó fọwọ́ gún iyán tó fi kíní kan gún ló fẹ́ jẹ ṣé kò sí. àwọn ó ti miss mi à ń wọnú ilé lọ sìn tó bá ṣe é jù máa ní kó lọ sí kitchen lọ dáná fúnra ẹ. ah no bébí má ṣe bẹ́ẹ̀ ṣe kì í ṣe oúnjẹ fún ẹ má wọrí máa gbé yẹn wá fún yín láìpẹ́ ṣe gbọ́. ẹ̀kọ́ wa gbọ́dọ̀ tútù ah. má fèsì sọ̀rọ̀ ẹ̀ ọ̀ṣun ti mọ̀. ìlànà ni pé tí n bá ti dé kí n máa feel free. ọmọ àtẹ. ìlànà ni mo ní free tí n bá ti dé bí. tí n bá ní kó free kò ń ṣe wọlé. o ti kò kí n ẹ sọ ti máa ní kó o fífò inú ilé ṣé bẹ́ẹ̀ ni kó ṣe máa disturb ẹ ni. bọ̀dé ìjẹ̀gbọ́n bọ̀dé ìjẹ̀gbọ́n bọ̀dé ìjẹ̀gbọ́n bọ̀dé ìjẹ̀gbọ́n bọ̀dé ìjẹ̀gbọ́n bọ̀dé ìjẹ̀gbọ́n bọ̀dé ìjẹ̀gbọ́n. msp on ṣé ètò ṣiṣẹ́ mi. ṣàṣe o fẹ́ máa sùn kó máa jí ni máa wulẹ̀ ṣiṣẹ́ kó máa sùn kó máa jí kó máa jẹun <laughs> iṣẹ́ kan wà tí pé tí má ti sùn nígbà kékeré báyìí mo máa ń lálà iṣẹ́ yìí gan tó mọ jí pé ó yá dìde dìde wà lọ ṣe mí wà lọ ṣe mí ṣe ń sọ ṣé òun fún yín iṣẹ́ bánsà tàbí àwọn bodyguard ẹ ó yẹ mí ṣe é gbọ́ rí mi. uncle body bánsà uncle body hmm? bodyguard. Ah. ṣé o wà ó kìí ṣá <sighs> jọ wo ara ẹ dáadáa ń sìn kí ló fi jọba ń sàmú fẹ́ mọ̀. ìsìn fi ń ṣe. pẹ̀lú bó ṣe rí yìí níwọ̀n tó yẹ kó máa ṣọ́ ìwọ fẹ́ mọ̀ o má jẹ́ kí wọ́n bọ̀ ẹni wa lára o ti owó tí ilé ọ̀la bá máa fi mọ́ mo fẹ́ mọṣẹ́ tó fẹ́ ṣe o ti bọ́. mo ti rántí ah! iṣẹ́ náà mọ̀ dápọ̀ ṣe é mọ àwọn tó máa ń pè ní undertaker àwọn gbòkúgbòkú ṣe é mọ̀ pé irúgbà tí girama bá kú nísìn n kò káwọn èèyàn wọn kò gbé girama ni wọn wà fi fúláwà wọn àmọ́ gbọba wọn àmọ́ jùmọ girama sọ pé àtìgbẹ màmá rẹ wọn mọ jùmọ sókè ṣé girama ọmọ ayéra wọn ò ní kú mọ ni. Ah, ó ń dọ́tí kàbí ti bá wo àbúṣe èèmọ̀ kọ́tẹ́ ìsọ ni àwọn tó ń gbòkun. jíga màmá ẹ̀ wo ló ń gbé lọ màmá ẹ̀ wo ló ń gbé lọ lé ìgbà tó mọ̀ pé màmá tèmi ò tí ì ṣe tán tó fẹ́ kú. àwọn ò ní máa yẹra wọn sá kùnjọ kan mọ́lẹ̀ mo ní kí ló ti gbogbo ọ̀rọ̀ ń ju lójú ẹ̀ tí kékeré ló ń pera ẹ̀ ni nínú gbogbo pátá ń sọ̀rọ̀ sí kí ló fi jọ eré tó fi sọ̀rọ̀. david it's okay ah. it's okay please calm down ní sọ̀rọ̀ fún wọn eh? nǹkan kan wá sí mi lọ́kàn sí mi. kí ni ìyẹn jàre. tí wọn bá ní mind èmi ò bá ní kọlọkọ fọkàdáìsà or mechanic ah. ṣé mo pé from there ẹ máa rí owó díẹ̀ díẹ̀ save ṣé kí n má tàn yín ṣé láwọn tí wọ́n ṣe fọkàdáìsà yẹn at least tán wá fẹ́tà lọ́dọ̀ wọn ìgbà míì wọ́n lè fún wọn ní one thousand ìgbà míì seven ìgbà míì one five from there mo máa rówó save ah. ìyẹn máa pay yín gbogbo ju anything lọ ah, ọlọ́run mm. ah! owó mọ̀ ìjọ yín lójú ẹ wá ronú bí ẹni tí ò ní jí láàárọ̀ ọ̀la irú ronú wo lẹ wá rò ṣe seven hundred one thousand so ṣe kọ́ru létí ọkọ yìí lè báyìí tí n bá wá four hundred years ṣe ṣe mo yà wù kí ní ta fi ń jẹun yìí bọ́ńkù bọ̀dẹ̀ you start somewhere ẹ̀kọ́ náà kò lè máa kọ́lé náà. a ah, bí èèyàn bá roko tó bá kọ́ sí ẹ̀yọ́ bẹ̀rẹ̀ tí ó bá gbé ní ẹ̀mí torí yóò ti tẹ̀ báyìí kọ̀rọ̀ báyìí kó tó lórí. ọ̀dẹ́ òṣòrí ẹ̀ pé ṣá lòun ṣe kọ́ńsì lọ́kàn ń parẹ́ òdẹ òdẹ fòun fi òun fò ṣiṣẹ́ yọ lọ́sọ̀wọ́ kékeré ni ẹni èèyàn tó sọ̀kọ́ tó lè ṣe fún ẹ̀ sìn òun rí bẹ́ẹ̀ ṣe bó ṣe yẹn mo fẹ́ mọ iṣẹ́ tó fẹ́ ṣe láàárọ̀ la tó bá dẹ̀ ti níṣẹ́ tó fẹ́ ṣe ní o má jẹ́ kó fún ẹ ní problem tí o sí o mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan jẹ́ ká wá lọ sùn. ẹ dákun ká ẹ tó wá rè sùn ẹni tá a bá ti jẹun tán á mọ ọmọ fúrúùtù fúrúùtù ẹ sì sì gbé fúrúùtù fúrúùtù gbogbo orí tébùlù rẹ paroparo bí bàtà sòkò ọmọ ìkẹyìn. ok tó bá jẹ́ pé ti fruit ni tó bá ti fẹ́ mu fruit ẹ lọ sínú freezer kí lọ mú bẹ́ẹ̀. ṣé mo lè mẹ extra tí máa fẹ́ sùn torí sáà rè. bẹ́ẹ̀ bọ̀dé ló ní pé kó lọ sínú fíríjì lọ́mú kan. ìgbà tó lóun fẹ́ fruit ibẹ̀ ló dẹ̀ wà. bẹ́ẹ̀ bó wọn bọ̀dé náà bọ̀dé mi rán ẹ lọ́nà fíríjì o mi ní kó lọ mú nǹkan bẹ́ẹ̀ o tó bá gan mọ́nà àbí tí kankan bá ṣẹlẹ̀ má pè mí o. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi bọ̀dé lẹ́jọ́ jẹ́ ká lọ sùn torí ọlọ́run. tó bá ti ṣe tó má palẹ̀ mọ́ ṣọgbọ́. bọ̀dé sọ bọ̀dé sọ sọ àpò wà òkè ṣàbọ̀dé kí ló ń ṣe ẹ̀ náà kí ni gbogbo kọjá kọjá sí yàrá ẹ kọjá sí yàrá ẹ wá wá o mẹ́sọ̀ kó gbé o gbé o gbé méjèèjì sí gbé gbé kọ̀ọ̀pù méjèèjì kó gbé lọ sínú kitchen kó dẹ̀ kọjá sí yàrá ẹ mo fẹ́ kó lọ sùn lójú mi mi ìdá gbọ́dọ̀ rí ọwọ́ ẹ nínú kankan nu fíríjì. ṣàfẹ̀yẹ ìyá rẹ̀ èyí tó ń wò ní tó ń wò lọ́dọ̀ màmí ẹ jẹjẹjẹjẹjẹ yẹn owó ṣe rí. ẹ ẹ dákun arákùnrin start? bíi o ga kò ń ṣe ọmọ kúkúrò. àmọ́ ah, kọjá six feet ń dákun wọn pa a ah, a ah, a ọlọ́run mọ̀mọ́ jẹ́ ń dáràn sẹ́ni tẹ́ ẹ mú wá kọ́sẹ́ rì. kí ló ṣẹlẹ̀. kí ló jẹ́ yẹ́rù ilé ìlẹ́ni wa mọ̀ kọ́sẹ́ ni sọ́sẹ̀yìn tẹ́lẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ sí. a apá rẹ̀ dà sápá tí rin lẹ́rù pé wọ́n mọ̀ fi gbé táyà ẹ̀wọ̀n táyà kéékèèké mọ̀ nìkan wà kan láwọn mọ̀ ń ṣe nìyí. Oh. à ń ṣe táyà tírélà à ń ṣe táyà katapila à ń ṣe táyà aeroplace gbogbo ẹ̀ la máa ń ṣe. ẹ sà ẹ má disturb ara yín ó lágbára kò ń ṣọmọ kékeré kò ń ṣọ̀lẹ egun wà lápá ẹ. ẹ̀gbọ́n mi sẹ́ẹ̀rin tẹ́jú mi rí dáadáa mo sọ ẹ jẹ́ ẹ máa ṣe báńsà bẹ́ẹ̀ tí bá ti ń ṣe báńsà ní ìsìn tàbí mò ń ṣe bodyguard tí mo sì ṣe pé gbogbo ìbá yìí o mo lọ sàwọn undertaker tàn gbókù ṣé kò ní pé ẹ fẹ́ ṣe wẹnu sí mi la alákùnṣe ńlá pa ńlẹ̀ sẹ́ni ṣé ńlẹ̀ jẹ́ là ni. bàbá bàbá báńsà. mo ní mo fẹ́ máa ṣe báńsà àwọn tí wọ́n máa ẹ má bínú ẹ jọ. ẹ dàkún kò wá dá kó jẹ́ pé ọ̀dọ̀ wa ní ilé ẹ̀wà wà kalẹ̀ sí i ara rẹ̀ ò tí ì yá dáadáa ẹjọ́ sì dúró lọ sí ìdùnnú náà ṣòrí ń sìn. sákàtì tì ní ọmọ lọ wọ́n ti tẹ̀ dáadáa. ẹ sà kò sí nǹkan kan tó ń ṣe ó kàn máa ń dá pàrà jù ni o ẹ wo ọmọ ìyá ọmọ bàbá mi ni òun náà bí tẹ̀lé kò sí nǹkan kan tó ṣe o. lọ́wọ́ ló ń wọ́n mọ̀ sí bá ń sà bí nǹkan bá fẹ́ ṣe nǹkan. àpárá ẹ̀ pọ̀ ni àpárá ẹ̀ pọ̀ o. so èló ni owó iṣẹ́. nígbà tí ní nǹkan ò ṣe tòrọ jẹyìn ẹsàn tó ń dẹ ta. ọ̀gá tẹ́ ẹ dẹ́kun tó láì ṣe pẹ́ ǹgọ́ ọ̀kadà ó lẹ́ni bíi sùkúùdì lọ́sàn-án gangan ọ̀gá irú òru wo ló mú yín ẹ wọ̀ ọ̀gá yìí o ó lè ní ẹ o tún ọ̀lẹ́ta ọ̀sẹ̀ mọ́bìnú o èjì kẹ́mi olórí olè tó júrú kiri yìí tòtòtòtò èlò lọ́tà ó lóun tà ní thirty five thousand ẹ wá lẹ́gbàá two hundred thousand ẹ̀ẹ́dẹ́kùnsẹ́ iṣẹ́ kan rú rẹ̀ rí ah, ẹ̀mí yín jalè ẹ̀rí ìbọn ni o ẹ̀rí ìbọn ni ọ̀gá ẹ̀rí ìbọn ni o. èló ni ẹ̀ ń ta mọ́ṣúárì èló ni ẹ̀dẹ́kùn èló lọ́kọ̀ pátọ́kọ̀ báyàn. sori orí ẹ̀ ó ti dàrú so tó bá wà pọ̀ sí wọ́n ló fẹ́ sọ ni kí ló ń ṣe ẹ̀ nà án ah, ah. ló ń bá sọ̀rọ̀ kí mi bá bí èrè tí màmá fi kúrò bí ìwọ sàn kankan mọ́ ẹ ẹ sà ẹ má bí ẹ má bínú ẹ jọ. ẹ má torí tiẹ̀ kẹ́ <laughs> ọlá ọlọ́run náà làwọn náà fi mí owó mọ̀ tán ọmọ èèyàn ní òkú ah, ẹni hundred thousand ẹ mọ̀ jẹ́ kó ń dẹ́rù bàyìn kẹ́ mọ̀ sà lọ. ọ̀tán fúnra wọn ní ẹ lẹ́yìn sí ara wọn wọn kọ̀rọ̀ ara mọ́rin fàásì láì ṣe pé wọ́n ní jí àtàn fi padà ara wọn padà sẹ́yìn ẹ̀yin náà wo nǹkan ní ìsìn wọ́n ní látọ̀rí two hundred thousand. sori kan tí mo yẹn sọ fún ẹ o máa tẹ́ kí n tó kúrò nbí. ẹ sà ẹ má bínú bọ ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì náà fẹ́ máa jọra wọn bákan reason ni pé ẹ sọ two hundred ẹ gé hundred kúrò lórí ẹ ọ dàbí pé mo ṣe lè dín náà nìyẹn ṣó gba fifty. ọjà wọn gbọ̀pọ̀ ni fifty thousand níbẹ̀ lọ́wọ́ yẹn. Eh, fifty ẹ gba fifty ẹjọ torí Ọlọ́run ojú ní rojú sànú. ẹ ṣe. torí wípé ẹ̀yin náà ti máa ń bá wa ṣe eh, customers dáadáa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rọ san. Ah, ọlá Ọlọ́run ni o. Eh, ẹ dákun ẹ mọ bí mo lè béèrè béèrè ọmọ sẹ́mi ló lẹ kọ́ ń sẹ́rí. ẹ ẹ lè lọ́mọọṣẹ́ ìkà ọlọ́mọ lẹ́yìn sọ́gẹ̀ ilé ìwà lọ́mọọṣẹ́ ẹ sọ́sọ yín dọ̀sí ẹ òbí ẹ ṣe dì. ẹ wo ẹ wo ẹ dákun ẹ sọ fún níjọ tí bá ń bọ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ ẹ ní kó sọ́ra pẹ̀lú ẹnu ẹ̀ tí èmi ní àwọn ẹ̀sẹ̀ ìkúùkù tó gbóná nìyí bẹ́ẹ̀ ni gbọ́gbára mi ò kà wọ́n fún ọ ní kùkù ní kùn wọ́n mọ̀ gbọ́ láràárọ̀ ọmọ sùúrù ni gbogbo ọ̀rọ̀ tó fẹ́ mọ sọ tó fẹ́ mọ tẹnu rẹ̀ jáde ọmọ sùúrù dànù ni. mi ní kẹ má nà ẹ nà kórè ẹ lè pè. iwájú ọ̀gá ló wà ayáwó bò sí. bẹ́ẹ̀ni òun náà máa gbọ́n ọ̀rọ̀ gidi ṣẹ́gẹ̀ tó. yóò lọ bẹ̀rẹ̀. n bẹ̀rẹ̀ sí òní ní six january tó bá sì di december twenty seven ọjọ́ kẹta kérésì ń wà bẹ̀rẹ̀. ṣúrí ah. ẹ dàrú ni ṣé nǹkan mi wà ń bẹ̀ fẹ́mi àti ẹni ẹ sà. ẹ má gbèrè fúlùsù bóyá lẹ́tù ti mọ bílẹ̀ pé sórí rẹ̀ dàrú nínú tó sọ ẹ̀yìn ò ti mọ bórí rẹ̀ dàrú finally ó dàrú tààràtà. ẹ má bínú ó máa wá bẹ̀rẹ̀ lọ́la ó máa bẹ̀rẹ̀ lọ́la ó máa bẹ̀rẹ̀ lọ́la máa mú wá lọ́la. ẹ jẹ́ fún fọ́ọ̀mù kẹ́ mú wá lókù bá. irọ́sẹ̀ ẹ sà ẹ má ẹ má ẹ má bínú sà ẹ má bínú ẹ jọ ṣùgbọ́n orí ẹ ti dàrú ẹni tó ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n àgbàlagbà ni ẹ ṣe iṣẹ́ ìjìnwá àti ni kí ló ń ṣe yẹ́tò kan ṣe wọ́n rọ̀ wọ́n rọ̀ wọ́n rẹ̀ ẹran mọ̀ kò sílùú àìlọ́bẹ̀ o ẹjọ́ sóúnjẹ ni ìyàwó ẹ̀gbọ́n mi wá fún mi lálẹ́ nítorí pé máa ń jẹ̀bà bí abọ́ méjì abọ́ mẹ́ta ah, agolo méjìlá gan kì í ràn mí tí n bá wà ní àbáwá ó sóúnjẹ dàpọ̀ sóúnjẹ ní ọ̀fun mi sọ́fẹ́ kí n tètè kú ni ah, obìnrin mọ̀ dájú o ah, ebi ni ò sì jẹ́ ń sùn yìí tí màá sì jẹun ọgbẹ́ náà mi ò tún padà kí ni mo lè ṣe o òun kúkú ti sùn mo ti sọ ah àwọn àti mo lè fẹnu gbá kò sí nǹkan kan bíi <clears throat> kí ni. Ah! mo dárùn ọ̀nkú bọ̀dẹ̀ tó túmọ̀ sí pé nǹkan tí mò ń wò yìí ẹ lọ sínú kitchen ẹni god ẹ lọ mú ẹran nínú pot ọbẹ̀ mi àṣọlẹ̀ nìyí. àṣọlọ́ṣọlẹ̀ yìí náà àṣọlọ́ṣọlẹ̀ yìí náà níbo lẹ ti bọ̀ lé aago méjìlá kọjá ìyàwó lé housewife ah! mo sọ fẹ́ gbọ́n mi jẹ́ tó fẹ́ fẹ́ yín tẹ ẹ fowó ṣòfò ni kí lè fẹ́ fowó sí pẹ̀lú pé family tẹ́ ti ń jà ṣíṣu ẹyọ kan pé tọ̀ ẹ fọ́ ọ̀bùn mi ah, àwọn ilé ìran tálákà tálákà ní àtàlákà. ẹgbẹ́ ní oṣù yìí ìwọ lọ sínú kíchìn lọ ń jí ẹ̀rọ jẹ láti fún mi pa yín ṣé mo kíkọ́ tó jẹ yìí ni mo ẹran tó má kó mi tó má mi jẹun náà wọ́n ti sọ́ọ̀wù tí o. ẹ fẹ́ bolẹ̀ ṣé sọ pé mo jáde lóru lóru ẹ mo jáde lóru lóru ìyàwó ilé wa lọ látàárọ̀ kí ló tẹ̀ ẹ máa rìn òwò kí ló kù nù kọ́tà kí ló kù tẹ̀ ẹ máa rìn òwò tí ìyàwó ilé ṣe máa múra lélẹ̀ ẹ jọ ẹ sọ fún mi tòrò ṣé ẹ̀yin lè máa kọ́ mi ìfẹ́ ṣe láì mi ṣé mo jọmọ kékeré ẹ máa kọ́ mi ìfẹ́ jáde mo ìfẹ́ wọlé nínú ilé mi àbẹ́wò. ó bẹ́ tà nǹkan tó dín fáfẹ́ yìí ló ṣẹlẹ̀ fẹ́mi náà nǹkan kò sí nǹkan tó dín stop anybody rìn ẹ pẹ́tọ̀ kì í má kẹ̀ràn tó bá wù mí jẹnu pọ́ọ̀sì ẹ̀gbọ́n mi fẹ́ gbọ́ mi lórí pọ́ọ̀sì abẹ́yẹ pọ́ọ̀sì ẹ̀gbọ́n yà pọ́ọ̀sì tèmi iṣẹ́ kí ṣe. okay you don't, don't worry tí ẹ̀gbọ́n ìbàdí làárọ̀ là ẹ̀hẹ́ gbogbo nǹkan tó ṣe pátápátá máa jẹ́ kó yé. jẹ́ni pé olú lè rí i ni. ẹ ẹ lọ mi fọlọ́ṣọ́lẹ̀ yìí ní tẹ́yìn tá a fẹ́ kí wọ́n kò sí wàrà ilé ẹ̀kọ́ àti ìtẹ̀yẹ̀ padà sí ilé olóṣó tẹ̀ tí ń bọ̀ àhè tẹ́lá kò sí ìyàwó lórí àbí sunwó náà ìyàwó lórí àbí dọ̀gẹ̀dẹ̀ nù yẹ̀wò pátipáti wà tìrara pa wọ́wọ́wọ́ ẹ̀ rí nǹkan lọ́wọ́ sọ bí kàlàkìrì ìdí ti kú ọ̀dà yẹn ha wọ́n ti dẹ́gbẹ́ jẹ̀bọ̀ láti kó sòfò ọkọ ẹ o ṣe ọkọ ẹ òkè náà o ṣe ó wà round. mrs around. yeah and wọ́n uh, mọ̀ pé oyún tó níyì ó ṣe kókó báwo mo fẹ́ sọ̀nà ó ṣe kókó jẹ́ ká gbé fún ìnà tá a bá gbé fún òun lè fàdà àìwọ́ one hundred percent mi ò ní béèrè fún ọmọ yẹn mi ò ní padà wá pé mi ò lọ́mọ kan níbi kankan gbé fún mo fún láyé lọ́run mi fún báwo ló ṣe máa expect mi pé kí n gbé oyún tí mo ní fún ẹ kí n gbé fún ọkọ mi oyún kò mọ̀ pé o lè work o lè work o lè work o lè work ṣó fẹ́ gbọ́ mi ṣó rí ọkọ mi ó ti súnmọ́ mi sìn ó ti pẹ́ díẹ̀ ó dẹ̀ máa calculate pé tí n bá lóyún fún un sìn ìgbà wo ló ń súnmọ́ mi ó máa pé kọ́ ló ń lóyún náà. ìgbàgbé kan ṣe pé kan gbogbo gbàgbàgbà kò need ẹ̀yin obìnrin mọ àwọn ète tẹ máa lò awakùnrin ò èmi ò lè gbé fún kò lè work i'm sorry kò lè work out. kúlẹ̀ stop now stop nǹkan tó sọ yìí now ah, kò lè work lóòótọ́ now time difference yẹn wà ń bẹ̀ ó kò sí ní for a very long time so ibi ló máa sọ pé òun ti gbé yín wá. Ah! kí ló fẹ́ ṣe báyìí. ṣùgbọ́n tèmi ti ẹ̀rọ sí ni pé èmi náà mo kó dá ọgbọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ilẹ̀ èmi náà mo kó introduce ara yín síra yín so nǹkan tó ṣẹlẹ̀ ni pé solution wà sọ̀rọ̀ tó wà lẹ̀ ó ní bàbá kan wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló ní àmọ́ tábà ti dọ̀dọ̀ ẹ̀ tábà ti explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún iṣẹ́ tó bá fún wa báyìí ẹ̀kọ́ tó bá lò ó yẹn máa jábọ́ ni kí ló ń jẹ́ palọ̀ àbọ̀ tèmi kò ṣẹ̀ ọwọ́ kan ló máa ṣẹ́. bàbá ah, ah. ṣé pásítọ̀ ni bàbá náà. Ah, kúnlẹ̀ stop now stop gbogbo rubbish tó sọ yìí now kí ló kọ ẹ pẹ̀lú ìyẹn gan-an ṣebí kó yóò ti wá náà ni. ṣé àfààní bọ́ọ̀lù yìí mọ ẹ ṣàjẹ́ kan nu méjèèjì kò ń ṣe kò ń ṣe pastor kò ń ṣàfà. Kúnlé one piece mi off I have to be sincere with you. Sista ẹyin náà ti rí sí ó ti rí solution sí problem yìí so kò ní kẹ́ máa stress ara yín mọ́ kò ní kẹ́ máa káyà sókè rẹ̀ eh? ẹ jẹ́ ká máa lọ. I'm happy now ó dẹ̀ ń query mi ṣe pastor ní ṣàfà má bínú àmàjà. <laughs> Ah. Ọlákúnlé mi ṣé omi ti máa ṣe kínní tó ń sìn mm. Mm. mo promise pé màá padà wá ẹ gbogbo ariwo tí mo pa fún ẹ lórí yẹn màá wá fi fún ẹ ní yọ̀ǹdì. kò need kò padà wá. kí ló mean by that stop it. no eléyìí tẹ ti lọ rí bàbá. ní kí ni forget it ah, ṣé bàbá yẹn kún ẹ ni ṣebí fún mi ni. pet me give me a kiss thank you bye bye. bye bye. Ah, ó ṣe kókó gan yàn. ẹ ti gbéyàwó ọ̀rọ̀. ìyàwó yín. Ah! nǹkan ṣẹlẹ̀ ńgbà tẹ́ sì lé o. Ah! kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ìyàwó mi. ìyàwó yín kẹ. kí lè gbó wá dà wò kó wó wà. ó kó nǹkan tó ṣẹlẹ̀. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí èmi rí rẹ̀ kí ló ṣe é kí ló ṣẹlẹ̀. ìyàwó kọ́ lẹ fẹ́ ṣé bí ṣe ń ìyàwó kẹ́ ẹ wá lọ sílùú kí màmí bá fẹ́ ìyàwó pé jùlọ nínú òpó lóṣù lẹ fẹ́ olóṣù ni ìyàwó yín o bẹ́ẹ̀ ṣé wọn ọmọ wúbè ni ọmọ wọlé owó náwó run ogó ogun jẹ́ sẹ́ẹ̀rì kárùwà ni gbélé pawó ṣẹ́jú sí wọn fàwọn lásọ wọlé kò sí tí ọmọ ti rẹ̀ sí wọn. orí ẹ ti dàrú no ṣe eré náà ló máa rò kó ń ṣe yẹn àbí no àbí orúkọ gidi ló ń pè ìyàwó mi yẹn ó dẹ̀ kó mi láyà sókè bí ẹni pé kankan ṣẹlẹ̀ mò ń béèrè ń sìn pé ìyàwó mi nǹkan ò sọ fún mi kárùwà ni kọ́mọ wọlé kinní kan níbo ló ti máa ń gbọ́ gbogbo rádàrá yẹn now listen má bá mi má bá mi fìyàwó mi ta yín o tí gbogbo ọ̀wá tó ń wù yẹn tí ò bá jẹ́ kó mọ̀ pé ọlọ́pọlọ ọlọ́pọlọ èèyàn gidi ọmọkùnrin tó kọ́ tó gbọ́n kò gbọ́dọ̀ má sọ̀rọ̀ síyàwó ẹ̀gbọ́n bẹ̀ ó dẹ̀ sọ ọmọ ṣe kinní kan ẹ̀wọ́ bèèrè kinní kan bó gbogbo nǹkan tó sọ yìí. ah ẹ̀gbọ́n mi ṣé mo fẹ́ parọ́ fún yín ni ojú mi kòrókòrò báyìí òun ni mo fi rí o ṣé wọn á sòtọrọ fún yín tó bá dúró báyìí twice tó dúró twice báyìí tó ranjú tó mọ ranjú báyìí yín sọ lójú ẹ pé tọ ṣé chairman àwọn olóso ni ẹbí lèrè ẹ jí ó dé mo gbá mú báyìí ni tí ká lọ́ọ̀lù kí mọ̀ mi báyìí kán wáyà òfin yín kán wáyà ẹ́. gba olóde. àti ipò ẹ náà ṣe stress ní ọ̀pọ̀. Ah, inú mi dùn system tó dé sí i eh? inú ah, àsìkò tó dé sí i gangan mo láìkẹ́ ẹ̀ kò tí ì sí ah, eh? gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi ń sin yẹn ó yá sọ lójú ìyàwó mi wọ́n ní bùbọ́ sọkọ́lá máa ń sá lọ́rùn ṣé ẹ̀ sì ra aṣọ tán bá fọ̀ ọ̀nù ìyàrá ẹnìkan yìí sáàtà o. ṣé ẹ rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ ọmọ ìyàrá rẹ̀ ni àti bọ́dé èyí lè máa sọ lójú ara àta. bọ́dé o máa tẹ́sìn bọ́dé mo máa jọ́ ẹ lójú. kírítẹ̀ ń bá a gbé. tí mi bá nà ẹ sọ pé ìyá kan náà kọ ló jọ bẹ́ẹ̀ mi àti ẹ. lójú ìyàwó yẹn fẹ́ nà mí. oh babe calm down ṣòmọ̀ kókó tó wọlé ṣòmọ̀ kọ́rọ̀ ẹ ló ń sọ ọ̀rọ̀ ẹ ló ń sọ ṣòmọ̀ pé idiot ẹranko yìí ń pè ẹ ní aṣẹ́wó ó ní ọmọ owó bè ní ẹ kò sórúkọ tí ò tí ì sọ pé òun rí òun lè sọ lójú ẹ tó bá ti wọlé nǹkan tó ń sọ yẹn sì ń ní láti sọ lójú ìyàwó mi ah. sọ lójú ìyàwó mi pé aṣẹ́wó ni ìyàwó mi mò ń gbọ́. àbúrò yẹn dàrú ni. bàbá ọkọ mi kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fún yín tẹfí pè mí nínú orúkọ báyẹn lójú ẹ̀gbọ́n yín kí ni mo ṣe fún yín tí mo fi ṣiṣẹ́ ṣe fún mi lébi tó yẹ pé mi ò lè jẹ kókó tán èmi tó yẹ pé ọmọ pásítọ̀ ni. jésù mi o. ẹjẹ ń parọ́ mọ́ mi. stop crying now ṣé o máa ma sunkún torí eléyìí ni inú ṣo ní ìdá tí ṣe máa ròyìn ara ẹni ṣé iyọ̀ gbọ́dọ̀ ṣe máa ròyìn ara ẹ̀ pé òun dùn lọ́bẹ̀ bí mo mọ ìyàwó tí mo fẹ́ aṣẹ́wó báwo kò possible má stress ara ẹ̀ sórí sórí bó ṣe jẹ́ kó máa sunkún sórí bó ṣe pàyàwó mi lẹ́kún ẹlẹ́dẹ̀ẹ́ máa pa ẹlẹ́kún ó sì máa ké ẹlẹ́dẹ̀ẹ́ máa jẹ́ kí wọ́n náà sunkún idiot. òbí tẹ́gbọ̀n mi yìí lọ ẹ mọ̀ sunkún ẹ̀ ní rọrùn ẹ̀kún ṣe ti gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ mọ̀ yí wáyé padà o bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni mo ṣe lọ. ká ní mi ò sọkùnrin tó gbọ́n sìn kó o má jẹ́ ìyàwó tó ní ìtẹríba fọ́kọ wọn á dánú lémi rú. ẹ má bínú ìyàwó ẹ má sunkún mọ́ o. láyé tá a lé yà o. ìlú ìbàjẹ́ bí ibà máa ṣe. inú ìbàjẹ́ bí igbá owó bá ṣù bọ́lá ìrìkùn wáyà mi ò ìrìkùn kọ́kọ́. Nisuru, ó ṣe yẹn nù. Kò sẹ́yìn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Mm. Pé kó má ṣòwò ni. Sọ̀rọ̀ bá ní gbogbo ẹni tó dán fáwọn. Pé kò sígbà tó máa pọ̀kọ ẹ̀ tí ò ní jẹ́ ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ o twelve o'clock ni kò lóhun. twelve a.m. yes. ló wù ah, iṣẹ́ kí ni mò ń ṣe tí mi ò nílò èmi ni mo dáná fún bàbá náà at least èmi ni kí ni ìwúlò fún kò nídìí kó bẹ̀ mí kí tó lò náà mo máa lò dáadáa. ẹ mú ní láti bẹ ọ̀rẹ́ mi kí lájọ rẹ fún. ọ̀rẹ́ mi fọkànbalẹ̀ máa lò ó. a máa fọ ọ̀rẹ́ sọ̀rọ̀ pàtí tí mo sọ fún ẹ pé mo ń lọ yẹn mm. mo máa ní sẹ́ẹ̀tì rò good àyẹ̀wò ṣe pọ́pọ́ mọ̀ pé mo ní ìnà àwọn ó kọ́ ẹ pé mi ò ní nílò àwọn dí kékèké náà ni but ó wà òkè. ẹnìwọ̀n tó bá ti fún mi kì í ṣáà sílé ìjọ yẹn láti ṣe kì í sábà làwọn sílé bẹ́ẹ̀ ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ eh. <laughs> bàtà mi rẹ̀ o. ok wọ́n ti kó dé. Ah, ah. wow wọ́n ti kó dé ó dẹ̀ ní pé kí n bẹ gan pé kó má bínú pé size mi nìkan ló mú rí pé but next order ọ̀dọ́ náà máa wà nílẹ̀. ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ torí mo yẹn ń wò látẹ̀kọ́ sí mi mo rò pé mo ní bàtà ó tún ti gbé ìdè so tó túmọ̀ sí pé tí ẹnìkan ló rà ó mú tèmi wá ìbáyà bìí lọ́rọ̀ abọ́lá ẹsẹ̀ tóbi jẹsẹ̀ mi lọ so size nìkan ló ṣì wà ah, ah. ìwọ kan tún wá ní lọ tọdún ẹ máa tún cheap forty k ló máa ra tọdún ẹ ó ti dín five k forty k. Ah, igo ẹ kú wo wo wo wo mi láìkan tó ṣe bọ́ mo kàn máa gba kámú torí pé ó ti dín nínú owó tèmi ó pè mí bẹ́ẹ̀ kò yẹ ẹ́ sìn ah. forty thousand kò bá tó má ṣe dé immediately má yẹ kó ta bàtà ìtọ́ o má bínú má bínú jẹ́ ọ̀rá kó síbi òun jalè náà. ẹ kú ṣé o tún fẹ́ lọ press mi o fẹ́ lọ press tó sì mi. Ah! Ah, ah. Mudaro ṣé iná mà ṣàṣẹ wọ òkè can you imagine ẹ̀ ń gbé drink tẹ́mi mu àbí tọ́lẹ̀ mi mú mi báyìí. ìgbà tí mo wo bí tá a ti mọ ń jẹun gbogbo bẹ́ẹ̀ mo kò tún jẹun kó mo sì pé mo bẹ́yìn náà ẹ̀ ń mu nǹkan pé kákan jọ mú gbàgbọ́ máa jẹun papọ̀ ni ìyàwó ibi gidi ló ń pa mí ibi ló lé mi dé jàre. rubbish lẹ́sọ̀ yìí náà irú ọgbọ́dá pàlàpàlà wo nìyẹn at least ẹrí pàwọn méjìlá wà ń bí glass méjì dẹ̀ ló wà ń bẹ̀ àti ẹtì ẹ̀ka mu drink wa tán èyí tó bá kù left over agbélẹ̀ fún yín kẹ́ mú. àbí. ọkẹ lọ mú kọ́ọ̀pù wá ní kitchen. ẹ ní sùúrù ìyàwó ṣe é fẹ́ mọ gbé mi lọ́rọ̀ ẹ̀yìn lọ́wọ́ ni ajá ló mọ́ màmú kù mi sì sájà mi ò lè màmú kù. ẹ jọ tẹ àwọn àmúkù ṣé ẹ̀yin ni mo ra drink fún ẹ dá mi lóhùn àbí ọ̀rẹ́ mi. ẹ wo mo ti sọ fún yín ọkùnrin bọ̀dé mo ti ń wọ̀nù inú ilé yìí mo ní ẹni tó bá ti jẹ́ pé nǹkan mi ẹ má máa débẹ̀ mọ́ kí ló ṣe ìkòkò náà mo ní kí wọ́n fọwọ́ kòkò mọ́ ẹ ṣe tí lọ́yọ̀ kí ṣe tèmi lọ́tọ̀ náà ṣé wọ́n bí wà pọ̀ ni àbí kí tẹ̀ fún mi ní stress tẹ́tẹ́ ní mi lára nulẹ̀ nínú ilé ọkọ mi. ó ti mọ̀kàn tó wà náà ẹ̀mí jù ọwọ́ wọn ara ara yẹn. mo tún fìfẹ́ bá yín mu ẹ̀mọ́ dúpẹ́ ṣé bí ẹ̀yin lẹ sọ fún mi pé wọn ò gbábẹ́rẹ́ kófíìdì wọ́n ní bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin mọ́ délé mo sọ pé ọkọ̀ mẹ́tàdínlógún lẹ́ni ọ̀kadà ni yín tẹ́lẹ̀ bá ti mú igun sọ yín lẹ̀ nítorí ìwà bẹ́ẹ̀ lọ́kàn yín pé wọ́n dárò kan mọ́ ṣe yín aláìsìn mẹ́sìn ni wọ́n ní tẹ́ ẹ bá nà lẹ́ báyìí pàà ẹ̀ mọ̀ ọ́ lẹ́nu ẹ̀ wà wà wà á àyẹ̀wò ẹ fọlọ́run búra ṣé ẹ lè búra ẹ sọ pé tọ̀ wà yìí o pé tí wọ́n bá tún rìn ẹ̀jẹ̀ máa sàn lára àwọn kiri báyìí pé wọ́n wà máa fa sọnù pé tí wọ́n bá jù báyìí abẹ́ wọn ti somi sà sà sà sà mo ní kí ah. ló dé irú ọ̀rẹ́ wo lẹ̀ ń bá rìn pé à ah, à. Ah, èmi èmi sọ bẹ́ẹ̀ fún ẹ ṣó wọ òkè ṣó nọ́mà bébì sọ bẹ́ẹ̀ ṣé o trust me. ni mo ṣe máa sọ bẹ́ẹ̀ ṣé mi àtúnlẹ̀ máa ń dúró sọ̀rọ̀ ni ṣé mo ń bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ni bàbá ìjọ ti sọ̀rọ̀ ni. tẹ́lẹ̀ búra sí pé kọ́mọ yín fàyàn lọ́jà lọ́tọ́ owó tẹ̀ pé rọ́ọ̀mù pa ọyọ ẹ sọ bẹ́ẹ̀. ṣé mo ti bímọ ṣé o gbọ́ nǹkan tó ń sọ́ọ̀sìn kò lè bílíkù mi ò sọ bẹ́ẹ̀ mi ò lè sọ orí ẹ̀ náà àwọn ọmọ ṣe máa sọ orúkọ báyẹn ṣé wọn máa fẹ́ bọ́ ara bú ẹ ni. Ah, ah. mo tẹ̀ ti gbọ́ àmọ́ ọ̀rẹ́ ọlá kan tí bọ̀bọ̀ yìí jẹ ọlá ẹni. mo tún wá báyìí mò ń kẹ́tí ẹ̀rù mẹ́sẹ̀ ń wò ẹ̀kan lọ́dá dóbi pọpọ́ fìtàn nínú junction Òṣogbo àbí kì í ṣe bẹ́ẹ̀ ni kò sí wàhálà mo bá yín fìfẹ́ mú bó sọ pé mi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ àbí sẹ́ẹ̀rí mo mú kíni lásán ìbẹ̀rẹ̀ sí ní làágùn bẹ́ẹ̀ tọkùnrin bá sùn lọ wà èsì bẹ́ẹ̀ wà ní yọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ̀ ní problem tó ẹ pé lábàá wa ni fonagao ṣe ti ń gbọ́ délé o tó kú ọ̀la ńlẹ̀ kúlẹ̀ kùlé bọ́ ọba délé kó rojọ́ ojú iná gbogbo ẹ̀ tẹ́ bá ń pọ̀ tẹ́ bá ń mú ògoro tẹ́ bá gẹ̀ẹ́sì báyìí ni. ẹ gbẹ́ni lọ́wọ́ jọ. à ń wíru wọn ń wíru kílẹ̀ sọ lẹ́nu sìn ẹ lọ sábúlé yìí kẹ́ lọ́ máa mú fònàgà àtìlẹ̀ kúlẹ̀ yìí tẹ̀ sọ àbí kí nìkan tẹ̀ tọ́ àṣọ torí kò yé mi kò tẹ̀ ń sọ. Ah! Ah, ah. bọ́lá bọ́lá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí chance ẹni bọ̀bọ́ yìí jẹ́ o. tí n bá ó yẹ kó mọ̀ pé mi náà tested náà alright ni mí mo máa fún ní gbogbo size ẹ̀. bọ̀dé bọ̀dé ìjà gbọ̀nrẹ́ o tí ò ní fún sàn táǹkàṣe ìfò ojú òun ní fi bẹ̀ gbogbo akọ òfò lórí burúkú ń ṣe empty life aláyé báyìí dàbí pé wọn wọlé mọ àwọn ọ̀wọ́ rí sì dá látúntà ah, ìbí ọ̀pá mi pé inú òsùn kúkú mi dé. wádé wádé wádé ìjà gbọ̀nrẹ́ o bọ́dé bọ́dé bọ́dé ìjà gbọ́dé o oh, oyè. Oh, bọ́dé bọ́dé bọ́dé ìjà gbọ́dé o oh, o o. bọ́dé bọ́dé bọ́dé ìjà gbọ́dé o. bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n. má sì gbogbo ẹ̀tàn báyìí. like gbogbo brisgets dé. ọ̀rẹ́ mi anyone tó bá fún mi má máa wò fún fún fún pàtí yẹn kó má lọ jà lọ́rùn mi <laughs> ọlọ́mọdé ń dáràn <coughs> mo trust ẹ náà ìwọ ni pé real gold ni ah máa wò fún fún ni kó má lọ jà lọ eh, eh. ó máa mash bàtà yẹn débi pé <laughs> ah ọmọ. Ah, ah. babe bàtà tá kó síbí báyìí nígbà tá a fẹ́ lọ sókè gan ibi báyìí la kó sí náà. ẹ kò sí bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ. Ah, ah. Ah, wẹ̀yìn chair náà. bó kí là ibi tí mo kó sí leléyìí nà ń bọ́lá ibi tí mo kó sí rèé. bàtà ah, ah. òun lẹ́sẹ̀ nà òun. mo mọ̀ pé èmi náà mọ̀ pé bíbá yìí ló wà ah, ikú ṣé mi náà ní àṣà àlálejò kọ̀ọ̀kan tó wọlé àbí wọlé ajáde. bàbá ọkọ ẹ kọ. ó tọ́ ni o ọkọ̀ bọ̀dé wọlé lẹ́ẹ̀kan ẹ ẹ ẹ mo ń bọ̀ mo bọ̀ má bínú bàbá ọkọ mi uncle Bọ̀dé. bàbá ọkọ pé èmi máa gbowó bàtà mi o because ibi tí mo kó bàtà mi sí ni. ìṣòro ti yé mi. uncle Bọ̀dé uncle Bọ̀dé. jẹjẹ ṣe jẹjẹ ilé ayé gbẹgẹ mọdé wọ̀nyí wọ́n ní. ọ̀nkú ah, ẹ̀dá jẹ́jẹ́ afa. Ah, ẹ dákun ijó òun òmù ire gbó lọ san ẹ̀gàn sẹ́yìn pé wọ́n fàdà san kò ní àbí wọ́n fi ń jagun pé òun òmù ire ìjà yìí ni. pẹ̀lẹ́ àdá lórí ìwọ gan tó wájọ kọ̀ọ̀kan. Ah! kí ló jẹ́ ń parọ́ fún yín bẹ́ẹ̀ ṣe jí àdá tó bá fi ń fa orí burúkú orí omega ah! jọ́nà ni ó dorí ire orí burúkú ni orí ẹ ẹ rí rí. Eh, so àdá ló fi ń gẹrun orí àdá ló fi ṣe irun orí tiẹ̀ yá mi eh, nǹkan fẹjú mọ́ ẹ kí ló bá wá ṣe ó sí. bọ́dà mi ó tún ti sẹ́ o ó ṣe kí ni. ibi burúkú ló lé mi dé ibi sọ́jà wa. ọjà wa títà lọjà náà wọn náà ti rí. o ti problem sẹ́ẹ̀rì ibi yẹn ń pa mí gidi ni má pé búrẹ́dì mílíìkì ẹ fún mi ní bọ́tà kí n kàn gbogbo ẹ̀gbẹ́ra wọn. ẹ àyè yọ nàún láti ra mílíìkì èyí tó fẹ́. ṣùgbọ́n change by bàtà ni o. change by bàtà àbí ti báwo. fẹ́ ẹ̀ ń fọ́ ẹ wò tọ̀ntàn ni ninety thousand one. ń tà ẹ wò ṣe é ẹ̀rì. ada wọ́n sọ́ọ̀kì wọn sọ́ọ̀kì o ah! ẹ kọ́ wò tẹ̀lé rẹ̀ lánàá wọn ò bí aláyọ̀ mi gàdá. jọ jọ jọ jọ jọ jọ kí ló ṣe é sìn kí ló ṣe é báwo ló ṣe ṣe báyìí ṣé gbà bàtà kí ló kẹ̀mí pẹ̀lú bàtà ṣé orí gbà bàtà lórí mi ni ṣé orí gbà bàtà lórí mi. irú àdá ṣeré ẹ̀hún ebi ń pa mí wọn kò tí máa fún yín ninety thousand yín kí wọn máa fi jẹun díẹ̀ díẹ̀ tí ti jẹ tán ni nítorí kó rí gbàgán sọ pé ninety thousand gan ni. ṣé nǹkan máa fẹjú mọ́ ẹ ṣá ẹ o fẹ́ ká gbàràjọ mílíọ̀nù lójú ẹ nígbà tó kó bàtà wa láṣẹ pé bóyá mò ń ta bàtà mo béèrè lọ́wọ́ ẹ o eh. tó sọ fún mi pé ninety thousand tí bá dísà lọ́jà lágége bẹ̀rẹ̀ lásán cosmos yóò máa wá jáde fún mi one thousand two hundred naira ìgbà mélòó. ẹ eh, ẹ mọ pàyẹ cosmos ò bàjẹ́ látàárọ̀ àfẹ́wọ̀n láwọn tó ń lọ wọn bẹ̀. ẹ oh. ẹ eh, wà á mọ̀nà jàyè ibi wọn ti ń fìbọn ṣeré ẹ ẹ rẹ̀ wọn lọ fi fọ́ yín lórí ta. ó wà lára ẹ má ṣẹnu ẹ ṣókó kó yẹ kó ju ẹ sápò bíi kankan. ó lè ní yín ó wà lára ẹ ó lè wọ́n fẹ́ ní kórì ìlọjà rẹ. cosmos ọlọ́run ti fi wọ ní kàkí ayé rẹ̀ ò mú fún ma wọ́n fowó lé gánà àwọn èèyàn jẹ mọ́ sẹ́yìn máa ń rà tèmi ni ariwo pé ọkọ wọ níkà ìwọ tó wọ trọ́sà tẹ̀bí pa kiri ńkọ́ ọkọ ló ṣe ṣọ̀kíṣọ̀kí tó wọ ọkọ mi ra mọ. ṣé tí bàbá ta ẹ. kò sí wàhálà tẹ́ bá tiẹ̀ fowó sí i ń gbà ṣùgbọ́n tẹ́ bá fowó sí i mo fẹ́ jẹun ni. kó tó máa kọ́ sọ nìyẹn tí ó bá ń ṣe pé mo kàn ro tọ́lọ́mọ ẹ lára torí pé a fẹ́ fi style akàn fẹ́ jọra wa lẹ́pa àti lẹ́pa ó kàn jura wọn lọ ni èmi ń jẹ nǹkan gidi lásìkò ìwọ dẹ̀kẹ̀dẹ̀ mọ́ wẹ̀jẹ̀ wò náà nísìn á ti ní dent ó mọ̀ kó máa bẹ̀bẹ̀ tẹ́lẹ̀. àdáròkọ àràdúrẹ̀ gbaragada. alẹ́sẹ̀ lẹ́mọ̀sọ bí ó ní àdáròkọ àdásùn gbọ̀nrangada ẹlẹ́mọ̀sọ ilẹ̀ gbọ̀nrangada kọ́sùmọ́sì sámọ̀sì gbọ̀nrangada. máa fọwọ́ fà bíréjì mi jẹ́jà rẹ̀ kí ló ṣe é gan-an wèrè ẹ tí ò ní kan ṣe ẹ tí ò ní ọjọ́ ìṣẹ́jú ṣé tòní ni ṣé bẹ́ẹ̀ ló kó wọlé kó tún máa kó jáde. ẹ wò á ṣé tòní ni ṣé bẹ́ẹ̀ ni tòní lélẹ́yìí. béèrè lọ́wọ́ gọ́gù. bí wọn bá ti pẹ́pẹ́ ìyàlẹ́ kura dáadáa ní ọmọ ọba kí ẹ sábà mú nǹkan ẹ̀mọ̀ wá. máa fọwọ́ sí gba etí ẹ. ẹ wò mí máa ń lọ ọjọ́. rí bíríìjì àdégbé. gbàtúmọ̀ kí máṣíìnì yóò dáa kí ló tó ń dá mi dúró. Ah. ibi tí mo lọ Ah, yóò ṣiṣẹ́ ó lè rò tí ìfapò ẹ fún mi ìṣẹ́jú márùn yóò ṣiṣẹ́ ẹ fún mi ìṣẹ́jú márùn ẹ mọ̀ ohun tí yín o. hello hello máa tó wà níbi àtẹlẹ nǹkan ó dà pé wo mọ kankan máa tó wà níbi àtẹlẹ nǹkan. ṣọ́gà mi. ọ̀gá ẹ̀ bolo wa. Ah, wọ́n ti rìnrìn ààrẹ ilẹ̀ wọ́n ti jáde. wo wo hello ó ń dá mi dúró ó ń dá mi dúró mi lágbègbè orí ilé báyìí náà. Ah. hello hello ṣo nọ́mà.

Ah. ẹ ló sà. ala pa jẹnẹrétọ sọmọ sẹyìn lélẹ. ṣé o sì. dákun dúró ọ̀n fẹnu fẹ́ táyà you use your dirty mouth to pumping pumping táyà ibo lọ ti kọ́. ah ẹ ẹ já ọ̀gá mi. sẹ́rí mọ́ńtálítì tèmi tèmi mú wá láti ilé wa ọgbọ́n tí mo gbọ́n làákàyè mi sọ pé tọ̀ gbogbo sẹ́kọ̀dọ̀ gà máa kọ̀yàn èmi kò pé kí ni mẹ́ńtálítì tí mo lè lò ó tí mo fi lè jọ bọ̀dà tán dúró yìí lójú mo wá rí i pé ẹ̀rí káfẹ́ màmá ọ̀rẹ́ máa wò. o ní problem. ah, ah mentality, rẹ sọ àmọ́ pé bọ́ọ̀ ti wà ní ìsìn ó ti hàn gangan pé ó ti ní mẹ́ńtà lóòótọ́ nígbà tí wọ́n fúnra rẹ mọ̀ pé mẹntálísì mẹntálísì òun ló ní kí wọ́n mọ̀ mú ẹnu kọ́ ọmọ fífẹ́ táyà ah, eh, mo sọ fún ẹ̀gbọ́n rẹ jọ ọmọ wa mo ní sakatiriki hospital ló yẹ kó o sì jókòó sí kò yẹ kó wá wà ìkàlẹ̀ sí ọ̀dọ̀ mi ni. Ah, ọ̀gá ẹ̀ ní problem ẹ dá padà síbi tó ti wá. sọ̀rí gbogbo ó ti há àló ti há.

sọ̀rọ̀ ìbínú ẹ̀ ń bínú ọ̀nkọ́ lákínlé náà ń bínú ẹ wo solution ni ká wá sọ̀rọ̀ yìí o. point of correction èmi ò bínú torí gbogbo eléyìí ò tiẹ̀ bí èmi nú but kókó tó ń bí mi nú ni pé ìwọ sọ pé dókítà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì wọn ò rí oyún ṣẹ́ sóyún jẹ́ bàbàrà ni. can you imagine ọlákúnlé ṣé mò ń parọ́ ni jọ ṣé mò ń parọ́ ni mi ò oh. understand ó mọ̀ dájú wípé mi ò lè parọ́ fún kínní náà dókítà ti ṣe wọ́n lè láwọn òrí pé tí wọ́n lé mi ara mi lò kí n má tọ́ láti pé fẹ́ ṣẹ́hún yẹn mọ́ ó dẹ̀ mọ̀ pé ilé ni mo wà ṣé o fẹ́ kọ́kọ́ mi lé mi kúrò lẹ́ni wo don't do long i love my husband so much. wow mi ò lè lè fọkọ mi mẹ́rin bọ̀dẹ̀ ṣeré jọ má fi bá mi o. you love your husband so much. yes mo rí bẹ́ẹ̀ pé love husband rẹ̀ kí ló ní dọ́dọ̀ mi fún báwo ló ṣe dọ́dọ̀ mi tó bá love husband rẹ̀ mo jẹ́ kí n sọ fún ẹ sórí gbogbo oyún tó ń sọ pé òun ní ẹ bá mi tètè yọ èmi yẹ mi ò mi ò fẹ́ o mi ò fẹ́ mi ò fẹ́ náà nìyẹn. ọmọ mi sọ jàdúrà bàbá sọ kí ló sọ sí kò dùn. ẹ lẹkùnrin nígbà tó fẹ́ ṣe mo sọ fẹ́ kó lo kọ́ńdọ̀mù ó ní no pé kọ́ńdọ̀mù kì í dùn flesh to flesh ló fẹ́ lò yes wá ṣítọ́ọ̀sì ó wà di ẹjẹjọ lé lọ́wọ́ pẹ̀lú gbogbo kan tó ń sọ mo expect pé wà mature o dẹ̀ mọ nǹkan tó yẹ kó ṣe tó yẹ kó lóyún ni èmi ló yẹ kó wà pọ̀ tí máa ṣe sí. solution ni ká wá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o nítorí pé ẹ̀yin méjèèjì lọ̀rọ̀ yìí máa affect ìkíní ẹwà ńlé ọkọ ọ gbọ́dọ̀ bá yín gbọ́ sí ń pé ọkùnrin ẹ̀mí fún yín lóyún ìkejì ẹ̀yin lẹni bíbà yìí òtẹ́ òyìn àti kílọ̀bù yín àwọn èèyàn mọ̀ ń gbòòrò o ẹ má bára yín lórúkọ jẹ́ o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sọ́rọ̀ yìí ẹ jọ. kí ni mo wá dọ́dọ̀ ẹ tó lọ lọ kí ni mo wá dọ́dọ̀ ẹ kí ni mo wá dọ́dọ̀ ẹ yà máa regret pé yọ ṣe ṣìná ni yọ ṣe ṣe ni yọ ṣe ṣe ni. lákúnlé ṣe ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ sí kò tó sọ́sọ́ wọ́n sórí èmi ní solution ni good mo ní nǹkan tí mo lè ṣe sọ́rọ̀ àwọn wà lẹ̀ good ṣé bí o trust mi tẹ́lẹ̀ You trust ẹ dókítà tí mo lọ bá wọn ò mọṣẹ́ wọn ò mọṣẹ́ ẹ bí kí n wá dókítà tó trust kó wá gbé kinní kúrò nù mí tèmi ni pé kó ṣàti gbé kúrò nù mí kó má débi kó lè ọkọ mi ọ̀rọ̀ tèmi lójú bẹ́ẹ̀ lọ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ tí màá ṣe òní láìkẹ́ lákúlé gbòmí dàda ó ní láìkẹ́. excuse me. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá solution sí kinní ẹ má jẹ́ kó dariwo o. rúrú ah, wàhálà ò mú kóra mi sí báyìí torí ọlọ́run àti mo rí àwọn sísí nílẹ̀ tó yẹ kí n bá wọn ṣe mi ò bá wọn ṣe mo lọ bá adélébọ̀ ìyàwó èèyàn kan ṣe kínní ló mọ kó mọ kó tó yẹ kó òun ṣe ṣé kí n máa tún máa kó òun tó ṣe ń yọ ni yorùbá náà ò lè báyìí. ó tọ́ inú ó tọ́ inú ṣe kókó. báwo ló ṣe máa rọ láti ẹ̀ ṣe rest mọ́. mo gbé mi ní oṣù tí màá ṣe nǹkan tó wù mí ṣe. kí ló ṣẹlẹ̀. ejò báwo ṣùgbọ́n nǹkan tó sọ ní ejò ló sọ ọ̀pọ̀ lẹ́yìn. ejò báwo ní sùúrù ní sùúrù ejò ibo ee kókó ejò ń bọ̀ bọ́lẹ̀ jọ ah! ẹ gbọ́n wọn. ẹwẹ̀ gbọ́n mi kókó rìn kiri báyìí tí ẹ̀rí kókó rìn kiri báyìí ó ti wá gba bíbá ẹ lọ ah! ẹ wọ ni ó ní. ẹni sùúrù jàre bọ́ọ̀ lè ṣe báyìí náà. èmi ìjẹ́jọ́ farabalẹ̀ nǹkan tá a máa ṣe nípa máa pa náà ni kò sí nǹkan tá a fẹ́ ṣe. ẹ lè ṣe wa ẹni sùúrù ẹ ẹ fẹ́ tí mi sẹ́dẹ̀ jò ní kírísítẹ̀ ṣe báyìí náà. ẹ bíbí kó bá kẹ ṣe yẹ ẹ wọ ní ọwọ ó ní ẹ ó ní ẹ. ìjù iṣẹ́ àti bàbá yẹn wọ́n máa kú tí máa tó láti. ẹ̀bùn a máa pa náà ni. ìbú ni mo lọ síbi. ẹ jẹ́ wọ́n gbé bẹ́ẹ̀ jẹ́ sókè. àti ìjọba mi pé assist. oṣù bàbá yín pé bẹ́ẹ̀ bá lè ṣe báyìí náà bàbá ọkọ mi ọkùnrin ní yín náà. ẹ fọkùnrin lẹ ìjọba àbẹ náà fi ń pa owó náà fi ń pa. ẹjọ easy àti pa bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ ti ń dẹ́rù bè mí gan. ẹjọ easy àti pa. ọ̀nà o kò easy bàbá ah, yìí. ẹ orí ẹ̀yìn orí ẹ̀yìn orí ẹ̀yìn bíbá. ẹ stop. baby listen ah, ṣáàlù fi ojú lẹ̀ sínú ilé náà ó risk ọmọ kan tó máa ṣe ìwọ lè gbé bẹ́ẹ̀. àwọn ah, tó ti rú o. ìwọ lọ èmi kọ́ ló máa bá yí ẹjọ́ òlè lọ láyé bá lọ bí ẹnu ẹjọ́ ok jẹ́ ká ṣe báyìí. oníkọ́lọ̀kọ́lọ̀. ọkùnrin ní ẹ̀nà ọ. ẹwà àwọn lè bá mi gbé wá sí ìsinmi abẹ́kọ́nà fi ń ṣe kòrè tí olùkọ́kùnrin lè jòkó obìnrin pa ibi kéjọ mọ́ ti lọ ni. ẹ jẹ́ ká pa ẹ̀dá ìdí ilé ìlú tó ṣe méjì ṣe iná rí bákan náà. ọ̀nà ọ̀nà bọ́ọ̀lù ṣùgbọ́n o lè lọ síbẹ̀ èyí olùwà lẹ́yìn olùwà lẹ́yìn kọ́ọ̀tì yẹn náà. mo ti gbọ́ ẹ jẹ́ ká ṣe báyìí bóyá kí wọ́n wá lọ òní sùn síbi lálẹ́ wá lọ sùn sínú sitting room so tó bá ti dọ̀la a máa sọ̀rọ̀. èyí kọ́ ẹlẹ́dẹ̀ẹ́yà mi kọ̀ kí èsì sínú tó pé tó bá lọ báyìí tó bá lọ báyìí tó bá lọ bẹ̀ kọ́ à orí rẹ̀ má fẹ̀ tó báyìí. Oh, ẹ mọ̀ mo ní kẹjẹ ká pa ẹyin méjèèjì ò dáhùn náà. olúra wa ẹ̀mọ́kọ́ta máa ṣe tó bá ti bọ́ta àsìn máa mẹ́sẹ̀kún mi tilẹ̀kùn rúùmù yìí so that anybody ò ní débẹ̀ tó bá dàrọ̀ àwọn tó máa pa máa pọ̀ nǹkan wá pa eyín kò sún lílé fún mi máa wà ókè. láyé ibi tẹ́ ẹ̀gbọ́n bá tún lájọ sọ ẹjọ́ bá sùn pọ̀ ní àtúntò ẹ̀yẹ kí lẹ́mí by that ibi tẹ́gbọ́n bá sùn lẹ́fẹ́ sùn kí ni ìtumọ̀ yẹn. àkéde wàá pè mí jẹ. ìgbòlè báyìí nítorí ìṣèwádìí ilé ìkùtọ̀ ń ṣe yín náà. Ah! filẹ̀ má bínú má bínú ẹ o ti gbọ́ nǹkan tó sọ ń sìn lọ sùn sínú sitting room má bàa tọwọ́ tó máa pálá àrọ̀ la. ẹ wọ ìjọ ìtẹ̀tí piss me off please. ìwọ má wọlé ah, wọlé lọ sùn wọlé lọ sùn. ajọba wà ẹ jẹ́ kí yanni kan lọ sùn. o dẹ̀ ń sọ fún o dẹ̀ ń sọ o ń bá sọ̀rọ̀ bí ẹni pé òun ló fejò sínú ilé ni àjọ wọn wá lójó wà láti ìlú ni. wà á bọ síbi jẹ́ kájọ pa. òṣìṣẹ́ burúkú iná ṣé wọ́n rán ọmọ ìsinú fámìlì mi ni àbí ṣé wọ́n sínú ayé mi kó wá ba ayé mi jẹ́ ni lébi tẹ́ fi ṣe ti rẹ́dì báyìí ah, ọmọ ẹ̀kọ́ máa fi tiẹ̀ kó bá mi lé ìrìn àjò rẹ̀. ṣé wọn ti sùn sí ni ibi rúùmù tó fẹ́ sùn sí ni kí ni tó fẹ́ sùn sí ni kí ni gbogbo olé èsì torí lọ. bí ní sùn ejò ni ó ń bà mí lẹ́rù. ẹ gbogbo ejò tó torí Ọlọ́run mi ò pe sọ̀rọ̀ mi ò ní láti sí ejò torí Ọlọ́run ẹ wà á kàn mí má ìkíkọ̀ ra mọ́ yín o ẹ wà lórí ọwọ́ yín kí mi wà lórí ọwọ́ tèmi kí ló ṣẹlẹ̀ kókó náà ṣọ́rọ̀ yín sínú ayé mi ni. bẹ́ẹ̀ má bínú ah! má bínú fún òun lẹ́ǹtẹ̀. ẹ bá àbọ̀dá mi bá mú pílò ẹ kí n lè gbórí lélẹ̀ òun mọ̀ ọ́ wọn kì í ṣe ọmọ kékeré lọ nígbà irú bẹ́ẹ̀ òwò náà mọ̀ pé ó mọ̀ pé èmi àti òsì ṣe kọ́tà bẹ́ẹ̀. kílò méjì mo máa lò ẹ oh fún mi ní kejì. ó dà pé òun náà fẹ́ tẹ́ àrí ó fẹ́ tẹ́ bẹ́ẹ̀ náà orí a lè ṣe lójú ẹ̀ náà. ó yẹ kó mọ̀ pẹ́rù ló bà ejò lórí kò sọ́gbọ́n ó lè sọ pé kó sùn síbẹ̀ yẹn ó lé òun rí bí ẹni pé jò máa yọ sóhun so ṣáfù òun lẹ̀ jẹ́ kó rọra wà ń bí tiẹ̀ jẹ́jẹ́. wọn kì í ṣọmọ kékeré rẹ nígbà ìrùn bẹ́ẹ̀ òun náà mọ̀ pé ó mọ̀ pé bẹ́ẹ̀ tí o ti ṣe ah kí ló ṣẹlẹ̀ gbogbo ọdún ṣọwọ sínú láìpẹ́ mi ni o kí mo wà ìmúd tí wọn ti wà ìmúd kò wọ́n ti máa ti ṣe báyìí kí wọ́n kọ́ tẹ́mù ilé ẹ̀kọ́ tó ṣe mi ò fìyà jẹ mí náà. balẹ̀ ó máa ṣe nǹkan ah! mi ejò ẹ̀gbọ́n mi ẹ mọ nǹkan ẹ wò orí tàbí tàdéjẹ mọ sọ kankan fún yín nígbà tá a wà lábàá wa ọmọkùnrin ah! tẹ́lẹ̀ nànà jẹ́lá ń kájọ ìyá rẹ̀ sí kan. jọ tó bá ti mọ̀ pé ò ní sùn jókòó síbẹ̀ yẹn kó ra máa wò. Ah, ẹgbẹ́ mi ẹ má faṣọ bora ẹ jẹ́ ẹ má rí yín hòhò báyìí ẹ jẹ́ ẹ má rí yín kéré ẹ má fa àǹtí ah, ẹ wá máa gbọ́ tán ṣé ẹ rí bẹ́ẹ̀ sọ àgbọ̀dá mi ẹ jókòó. ó tọ́ inú ó tọ́ inú ṣe kókó. ọ̀rẹ́ mi mo fi ránṣẹ́ jìnnà tá a máa fi sọ̀rọ̀ wa tán kò ní padà dé wò sórí ó tiẹ̀ ti sọ mi ká mo mọ owó èmi tí mo fi lè pa ọmọ òṣìyẹn dànù ni ṣé ni bá pàdánù kó bàbá tẹ lọ ṣùgbọ́n fi pé nǹkan tí bàbá fún mi bó ṣe ní kí n lò gẹ́lẹ́ pé kí n fi fọ ojú ara mi mo ti make sure pé mo lò ó mo fi fọ everywhere àmọ́ gbà tó kù díẹ̀ báyìí kémi àti ọkọ mi ká súnmọ́ra wa ha ni bàbá àbúrò ẹ̀ bá pariwo láti inú yàrá ẹ̀ ó máa pariwo débi pé kí ló ṣẹlẹ̀ gbọ́ bá sájà kí ló ṣẹlẹ̀ ó nínú yàrá ẹ̀ mi ò borí láyé mi bí ọmọ ìṣe insist nìyẹn pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun yàrá ẹ̀gbọ́n òun ló fẹ́ sùn mọ́jú bí ó sì jẹ́ kí ọkọ mi rí kọ̀ọ̀kan ṣe nìyẹn tílẹ̀ fi mọ́ òun àṣẹ nádà. babe láì tí taste oúnjẹ yìí ṣùgbọ́n pé aroma oúnjẹ yìí gan ti fẹ́ jẹ́ kí n máa dàtọ́ lẹ́nu. Mm. yes i love you. i love you more. Mm. Ah. Mm. ìyàwó oúnjẹ tẹ̀ sí nínú ìdùn gan ni o ó dùn ó dùn. ọkọ bọ̀ ni ṣé mo tún jẹ kó fún yín nílé ìrísí kò dùn ni. <laughs> ẹ ṣe. Mm. Baby, yeah, she will enjoy it. Of course. <laughs> Are you okay? Yes, now. <laughs> Hmm. Ọkọ Oh come, bá di weekend, jọ mọ́tò tí mo sọ fún ẹ pé mo fẹ́ rà ẹ́, àwọn um, mi kò lọ ra fún mi. Babe, ìyẹn ò ṣe problem now bá ti sọ yẹn ẹ tó bá ti di weekend má lọ gbé mọ́tò ẹ. ọ thank you baby. come on i love you. <laughs> bọ̀dá mi. o lè sọ̀rọ̀ ní oúnjẹ o mọ̀ pa ǹjẹ́ lọ́wọ́. Eh, àwọn náà sọ̀rọ̀ ní oúnjẹ lẹ́ẹ̀kan. Eh. so o fẹ́ máa fi ra ìwé àbí. Eh, ọ̀gá mi sọ pé. Okay owó táyà tí mo bẹ́ kí n máa mú bọ̀ láàárọ̀ la ẹ̀rẹ̀ má gbàgbé kọ́là lè máa sẹ́ǹdì owó sí mọ́ mi owó ojú wọn tó ń dùn wọn kẹlẹ̀ tètè kó fún mi lálẹ́ tàbí kẹ kó fún mi ní wíkẹ̀ǹd láàárọ̀ kẹ tó lọ ra mọ́tò. mi ò ní. mi ò ní. ojúmọ́ mi la máa ń sọ. Hmm. ojúmọ́ mi kò ju dádì ni torí pé kò ń ṣe ìyá mi jọ kí ló ń ṣe ẹnu wọn nítorí pé ọmọ lè dáhùn la ṣe ń sọ ọmọ lórúkọ so ìwọ tó bẹ́ táyà o ò mọ̀ pé yẹ kó sanwó ẹ̀ o ò lówó lo lọ bẹ́ gbèsè wọn ló jẹ́ gbèsè ó dẹ̀ máa lọ sán dẹ̀ wọn rójú màmí máa sẹ́ǹdì owó sí wọn tó bá ti yá ní ìmọ̀ iye tí wọ́n sẹ́ǹdì sí wọn rí. màmí la máa ń sọ. màmí kọ màmá tiẹ̀ nìkan ni mo mi tiẹ̀ tún wá lówó àwọn gọ́ọ̀mẹ̀ntì sẹ́ǹdì owó kọ̀ọ̀kan sí wọn mi ò lówó tí mo fẹ́ sẹ́ǹdì sí wọn náà ọ̀dẹ̀ lélẹ́yìn náà. ìyàwó ẹ gbọ́ wọ́n ní àwọn olówó tán fẹ́ fi ṣojú mọ́mí àwọn ọkọ mi jò má jẹ katakata. ní wọn tó lè sápá mi lórí it's okay ṣé wàá fún mi ní ìpè mo wà ó pè mo wà ó pè. ẹ ẹ ní sùúrù o sórí ẹ. ẹ má jẹ́ kí ìfúnpá yín ga o. ìfúnpá ìwọ ló ga wọ́n jẹ́ lọ sínú ilé kọlọkọlọ máa jẹ́ nílé ìjọ kókókókó lórí tẹ́bù yìí. ìyàwó ẹgbẹ́ kí n wọlé lọ. èkó ń bẹ ẹwà ń bẹ èkó ń bẹ ẹwà ń bẹ àyà mi ò já láti bíbèjì o èèpo ń bẹ ẹ̀wà ń bẹ o. Hmm. ta ló ń tún ẹ o jẹ́ máa tọrọ ẹ ta ló sọ fún ẹ pé méjì mo fẹ́ bí. èmi mọ̀ ni. Ah, ah. wo bí má tọrọ ẹ o sórí mi tó ń wo yìí obìnrin kan ṣoṣo báyìí ó mú ma bí. bẹ́ẹ̀ ọkùnrin méjì ló wà nínú ẹ̀ ah, èmi mọ̀ ni ok hold on eh, eh, ṣe ìbejì lẹ́yìn méjèèjì àbí ọkùnrin méjì dẹ ṣe gbogbo nǹkan táwọn ọmọ mi sọ ń sìn. ok wọn sọ bẹ́ẹ̀ kọkùnrin náà yes na o ok obìnrin ni màá bí gbogbo ọkùnrin sí ìwà títa ni ọkùnrin méjì ni má jẹ kí n lò. ọ̀gá mr and mrs <laughs> ago love o ah, love in tokyo oh, ah, mo wa ok ọ̀rẹ́ mi bọ́sọ̀ babe <laughs> ó ti ẹ̀ dáa bó ṣe bí mi àtọkọ mẹ́sìn and gist lọ́wọ́ ló dé. <laughs> ìyẹn wà ok immediately tí mo rí message ẹ mo ní kí n sáré rush wá sí pé what's up. ẹ nà ó <laughs> mo ní kí n send message ẹ pé kò wá torí mm. owó tó lo need five hundred thousand tó ní kí n yá ẹ pé o need ẹ torí ẹ mo ṣe ní kò wá ọwọ́ five hundred thousand. yes five hundred thousand tó sọ pé o fẹ́ fi ṣe nǹkan tó wà very important. Ah! má bínú ọ̀rẹ́ mi. <laughs> pressure pé mo ní ìdówó yẹn ló wà lára mi kò jẹ́ kí n wà composed tó tọ́ ni mo ní tó bá lè bá mi gẹ̀ẹ́tẹ̀ inú mi máa dùn gan ṣé àtẹ̀bùnmi láṣìírí má dá padà. wo bá stress ara ẹ mi tó wo ìkọ́ni àyà ẹ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ni ọkọ mi tó wo tó jókòó rẹ̀ òun ló máa fún ẹ in fact kò níyà ẹ o máa dá ṣe ẹ. Ah! yes òpilẹ̀kùn ẹ ṣe gan sa mo really appreciate ah! Ah, ẹ ṣe gan. jọ́n tó yọ̀ náà mo fẹ́ kó bá mi fún ọ̀rẹ́ mi ní five hundred thousand naira ó ní ìdòwò yẹn seriously in fact kí wọ́n tó lè fi ṣe ó wà very important tẹ́mi náà dẹ̀ mọ̀ sí. ó wọ́n jẹ́ ǹtí tó bá wá di ìrọ̀lẹ́ mo fẹ́ kó wá gbé mi jáde kí n lọ ra mọ́tò tí mo sọ fẹ́ kí mo láìkì yẹn kó lọ ra fún mi kó tí mo fẹ́ lè ní ìyẹn. yes. ìyá ṣe problem now so torí five hundred thousand ló ṣe ń stress ara ẹ ló ṣe wọlé lò tí ẹ lè jókòó owó yẹn wá important ní ọkùnrin kan. ọmọ kò le tó yẹn náà kò tiẹ̀ tó wá ń ṣe mú tó bá mi yìí sórí ìyàwó mi tó wà lórí ìdúró rẹ̀ kọ́kọ́rọ́ ayé mi ọwọ́ ẹ̀ ló wà ibi tó bá ti wù ló ń ṣe sí ló ń tì sí so ibi tó wá ṣe eléyìí sí ń sìn so five hundred thousand tá à ń san pa ẹ̀ máa ṣe sí ẹ̀ ń sìn ọkùnrin ah, kan ń sìn yẹn náà a tún máa kọjá lọ síbi tó ti ń ta mọ́tò wọ́n lọ gbé mọ́tò ẹ̀. Ah! baby you know I love <laughs> so account number ẹ. ok three zero one one. mi gbọ́. three zero one one. ti ya wèrè orí ẹ̀yin méjèèjì ó ti dàrú. ó lójú ara ẹ̀yin méjèèjì ń sìn gbogbo oògùn tẹ́ lò fún mi ó mú mi oògùn yẹn ṣiṣẹ́ àbí òkí ló ń yà yín ọlábọ̀dé. mo máa wọlé bọ̀ mo wọlé bọ̀ mo wọlé bọ̀ bọ̀dé. a dà fún ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o mo dọ̀bálẹ̀ fún ẹlẹ́dàá ẹ̀. ayé má dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀. o ṣe no ká ní kò ń ṣe ọpẹ́lọpẹ́ bọ̀dé ká ní kò ń ṣe ọlá ọlá bọ̀dé sìn gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún mi mi bá má mọ̀ bá wà núdè báyìí. tó ń pera rẹ̀ tó ń pera rẹ̀ lọ́gàá sẹ́ẹ̀mẹ́ tí mo tó lábàá ah mo dáràn sẹ́ran àwọn ìsọ̀lẹ̀ mi ń bò ń wèrè gbà lọ ìwọ part one àwọn tó ń gbénu lé part two ní gbogbo wọn calm down hmm. immediately to ti pè mí mo ti lọ sọ́dọ̀ bàbá. ìyẹn ogun ni problem tí mo ní bàbá kankan ni bí mo ṣe máa sọ fún wọn tí màá la inú mi tí màá lọ bá wọn sọ̀rọ̀ ohun gbogbo ni ó ń tì mí lójú tó tẹ́lẹ̀ ń bá mi tó ń tì mí lójú lémi tí mo ti dán lọ́dọ̀ bàbá yìí pé ó má wọ̀rí o kò sí nǹkan tó fún mi kò dé sígbà tí mo pe ọkọ mi pé ó yà o kájọ ní àjọṣepọ̀ kájọ wá ṣeré o tọkọ mi ò ní dá mi lóhùn màá wá lọ sọ fún wọn sí pé kò ṣeé ṣe o kọ́kọ́ ti ṣẹlẹ̀ òkú àwọn òṣèfẹ́ sọ ó ń tì mí lójú. bàbá ní solution wá sí nǹkan tó wà ń lẹ̀ ní sùúrù ṣó ti lọ́dọ̀ wọn ni. ṣé òun wà ní ilé babe dàpọ̀ fún un. báwo ló bá ṣe ní kí n ṣe ṣe. mo ní tó bá ti fi sínú oúnjẹ bó ṣe wà yẹn tó bá ti lè jẹ́ báyìí remote control ọkọ ẹ ọwọ́ ẹ ló wà ń sìn. agbọ̀nrẹ́ o. ìyàrá ìlú máa sùn lálẹ́ yìí because àwọn tó wá pinnu ọ̀rọ̀ mi wọ́n ti fọ́ pé gbogbo ìyàrá wọn lè ní wọn rí nù ìyàrá tó jẹ́ ìjò ṣé ti understand so ìyàrá ìlú máa sùn lálẹ́. ẹ fẹ̀kàn tẹ́lẹ̀ náà kò séjò kankan nù yàrá mi kò sáyán gan bẹ̀ ah, ah. séjò nílé ọlọ́mọye ká rogun ìjò láwọlé sùn o ah. ẹ̀gbọ́n mi. ṣoṣo ọ̀pọ̀ wa òkè ṣá so gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn Frank ni so o prank mi àti ìyàwó mi ni kò sí ejò kankan nínú yàrá ẹ̀ jọ kí ló fa gbogbo ń rà dáadáa kí ló fa gbogbo orúkọ tó ń ṣe ìbọ̀dẹ̀ gbogbo gbogbo wa òṣì yìí ò lè lọ pẹ̀lú mi nínú ilé mi o because mi really understand kí ló ṣe yẹn ná. Ah, ah. abẹ́ẹ̀ rí a torí ọjà ajá sọ pé ta ló ń jà lẹ́yìn ìpele ṣé bí torí lóògùn ọkọ tí mo ṣe yìí torí tí mo fi ṣe. ó jẹ́ ìwúlò tí torí ẹja ká ló ràn ẹ́ ṣẹ́ ṣé mo kí wo bóra dáadáa tó ṣe tí mo fi mú ọkọ lọ́dọ̀ màmí ni ìjọ́ tó bá tún dọ́rùn nǹkan tó ṣe yìí wò ìjọ́ tó bá dọ̀wọ̀ wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ òkú kẹ́ ẹ tó sinmi ẹ lórí ìyàwó ìyàwó kọ́ lẹ fẹ́ o ah! ọlọ́run sí ìyàwó gidi fún ẹ níyàwó kankan tẹ bá ń gbọ́ rádaràda ẹ̀rìn yókùn sunwó náà ni ẹ fẹ́ ìyàwó gidi kankan ah! ẹ wò yìí. sori kórì ẹ ò pé so ti rí nísìn kórì ẹ o pé ìyàwó mi ló ń lọ ń wẹnu sí lára o torí pé o máa ń wà lórí ìjókòó máa wá ń bá òun wí fún ẹ ó ti wá dùn mọ́ ẹ àbí nǹkan tó ń ṣe ẹ nìyẹn so ìyẹn jẹ́ kó máa rí bí ẹni bẹ́ẹ̀ lórí ìyàwó now listen ìjọ tí ọdún bá tún bá mi dánrú ẹ̀ wò tó bú ìyàwó mi gbàdúgbàdú gbogbo àgbàdo lọ́wọ́ ẹ̀. ṣé ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn ìyàwó yín àti ọ̀rẹ́ ó ti fún un ní ọṣẹ ó wá ní pé kó fi sí ojú ara pé tẹ bá ti gbàlù ní aago méjìlá báyìí lásán pé ẹ kàn di gọ̀lúgọ̀ ni pébi tẹ bá jókòó lẹ́sìn máa jẹ lẹ́sìn máa mú ẹ kàn máa dà tọ́ ni. <laughs> so gbogbo rádaràdá tó ń ṣe pẹ̀lú máa ń mi o ti wá gbé dénú lé mi àbí kò sì sáyé ẹ̀ ń bí o no ayé ẹ ò lè yọ láàrin èmi àti ẹ nínú ilé bóyá tí o bá ti wọ̀ fún ẹ kó o gbé bàgẹ́ kó kọjá sọ́dọ̀ wọn padà. Ah, ah, ẹ̀gbọ́n mi ẹ gbà mí gbọ́ báyìí. Ah. ọlọ́run àbètì dìde ẹ mọ nǹkan ẹ wèé mi ò gbá bí ìyàwó yín mu ọrùn ọwọ́ ẹ̀ mo gbá mú mo lẹ́lẹ́rìí torí tabadé court mo láìkẹjọ́ mo ń bọ̀ ẹ ní sùúrù ẹ̀gbọ́n mo ń bọ̀. wọ́n lọ jẹ́ kán ṣe ẹ̀ wọ́n mọ bímọ pọ̀ lọ síbi tún gbà náà bóyá wọ́ọ̀dù náà ti ṣe mistake ẹ̀yin ẹ̀wò ẹ̀gbọ́n mi ẹ̀wò ah, ẹ̀wò ká sọ pé ẹ̀gbà mi gbọ́ ṣe ṣe àgbà yẹn gbọ́ torí díẹ̀ nìyẹn fi mọ́ mo bí fíìmù ṣe dùn tó bá lápá kejì èèyàn ọ̀yà nínú pé ah ìwé lè tán o. ó dà ẹ fi ẹ bá mú ẹ mọ jí ẹ jábọ ẹ nira mi fún mi mọ ìsìlẹ ni wà sort of kàásì kẹ mọ lọ sọọsì ẹjẹ ọ̀rọ̀ afẹsà pọ ṣé wàá rí pé mi ò parọ́ mọ́ ìyàwó yín báyìí. èmi kọ́ ni mo ní oyún tó wà ní ìyàwó mi. òun náà sọ bẹ́ẹ̀ mi kí mo sọ bẹ́ẹ̀. ooo ooo ooo ooo obìnrin ò mà lọ́rùn o obìnrin mà burú o irú ẹ̀kọ́ burúkú wo ni ìyàwó mi ń gbà tó fi ṣé wọ́n bẹ̀rẹ̀ wò sí ẹ̀ ní kí ni nǹkan tó rí lè ṣẹlẹ̀ gbogbo so mo kàn wá nù lé èmi kọ́ ni mo lóyún tó wà nínú ìyàwó mi àbí ah, ọmọbìnrin ìyá gbà ah! ẹ̀gbọ́n mi ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ nǹkan. mo ti ní sùúrù ní ìlú náà ẹni sùúrù mo ní sùúrù sẹ. Ah, ẹni sùúrù ẹ mọ nǹkan oúnjẹ tó bá ṣe ẹ jẹ o ẹ má sọ pé ẹ jẹ o ẹ jẹ. ṣé o ṣú ọ̀pọ̀ wa mo ti sọ̀rọ̀ ó ti wò ẹni tó lọ́pọlọ mo ti inú mi ti dùn pọ̀lọ́hún ló ní kó wá sínú ilé so plan work náà ní láàrin òwò àti ẹ̀ náà òkè ọ̀nà bí tẹ́fẹ́ gbà yọ nìyẹn mo sọ pé èèyàn máa fi nǹkan sínú oúnjẹ so kí n dẹ̀ tó jẹ́ náà kí n lè kú. ẹ lè kú ẹ lè kú léwe ẹ ó dàgbà ẹ mọ nǹkan ṣe rí nǹkan tó fẹ́ bù sínú oúnjẹ yín tẹ́lẹ̀ hmm. funfun báyìí náà ni èmi ti wá pààrọ̀ rẹ̀ pẹ̀lú iyọ̀ tó bá ti bù sí ẹ̀yìn ẹ̀jẹ̀ tó bá ti wá ní kẹ́ ẹ tẹ̀ báyìí ẹ̀yìn ẹ tẹ̀ báyìí títí dásìkò tó ṣe pé ẹ wà rí di òótọ́ ẹ wo ẹ mú mọ́ra ní o. ààyè ah! ah, ló máa pa yín. ọkọ mi jọ. ká tó ṣe òun ló máa pa ẹ. ìwọ dájú dé lẹ́bùn pé olóyún nínú ilé tí mo wà èmi tí mo jọ́kọ̀ ẹ̀kọ́ ni mo lóyún ó dẹ̀ sọ pé mi ni mo lóyún mo dẹ̀ ṣe ń gorí oyún yìí náà ìwéré lẹ́yìn obìnrin o ah! ẹranko pọ̀ nù yín o. kó mi jọ torí lọ́wọ́ iṣẹ́ ìṣúni so dáríjì mi ṣe bẹ́ẹ̀ mọ́ láṣẹ. Ah! ṣé ìwọ lè máa sọ pé ṣé gbogbo yín máa mọ̀ mọ̀ olùwà ẹranko so olórí burúkú lẹ́yìn obìnrin tó ah! sọ ah! ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yìn obìnrin so ẹ̀ tiẹ̀ lọ́rùn àṣírí òótọ́ ló máa ń sọ pé obìnrin ló mẹni tó lọ́mọ so ká ní kò ṣe pa búrò mi wá sínú ilé yìí sìn so bẹ́ẹ̀ mi ò bá ṣe máa nọ́ọ̀sì ọmọ lọ́mọ àṣírí òótọ́ ló máa ń sọ pé obìnrin ló mẹni tó lọ́mọ o ah! ní òdà nímọ̀ o ti wá tọwọ́ pọnú ọpọlọ mi lójú ara ẹ wà wá sọ mí di gbẹ̀wù dání wà wá bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹtọ́ ayé mi jókòó síbẹ̀ yẹn ah! má dìde o ṣe transfer má ṣe transfer ah! mú mi lọ ra mọ́tò ṣe transfer five hundred thousand sí ọ̀rẹ́ o ò ní bẹ̀rù ọlọ́run o owó tó sọ pé kí n ṣe síyá mi wọ́n sọ pé kẹ́mi ṣe transfer láì gbé láì fà níwọ̀n lórí kórì. sórí okùn bọ́dé. ọkùnrin kan ẹ mọ̀ nǹkan tèmi fẹ́ sọ fún yín ẹ má bínú iṣẹ́ èṣù ni ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ kò fún ní last chance kò ní ṣerú ẹ̀ mọ́ ah, ah. àti olórí burúkú ayé àtọ̀run ni ẹ ah. so ayé ẹ bàjẹ́ tó báyìí no o lójútì o dẹ̀ tún mú o tún sọ̀rọ̀ sínú ọ̀rọ̀ yìí no ẹ̀bẹ̀ tó ń bá bẹ́ẹ̀ kí n dáríjì kí n máa nọ́ọ̀sì oyún olóyún lọ. olórí burúkú rẹ̀ rẹ̀ yìí o. àbúrò ìpolówó Ah, ẹ mọ̀ pé single girl ni ẹ kò nílé ọkọ tó ń gbé ẹ wọ ojú orí rẹ̀ ó ti wọlé mọ́rẹ́jù ti fẹ́ kú kò tí ì lọ́kọ wọ́n wá ròyìn pé ọkọ mẹ́rìndínlógún wọn kú wọn lórí ni. Ah, àwọn ètè bẹ̀rẹ̀ ni wọ́n lọ́kọ lẹ́tà sí ni. kò pọ́sibù kó lọ́kọ ìyá máa wọ báyìí lọ́kọ lọ́kọ lágbára lọ́wọ́ ọlọ́run wà lọ́wọ́ ọlọ́run. ọkùnrin pẹ̀ ah! má ṣe bẹ́ẹ̀ bòdé máa padà wọn máa lò máa wá gbẹrù ọgọ́ta bòdé jẹ́ kó gbẹrù ẹ̀ àní jẹ́ kó gbẹrù lọ́pọ̀ ṣe sórí gbogbo kan tó sọ yẹn kò sí nǹkan tó kọ mi bẹ́ẹ̀ tọ́kọ ẹ bá lẹ sita ó lẹ sita náà nìyẹn kí n tèmi bẹ́ẹ̀. ọlá pé kílẹ̀ tó dájú báyìí ó dájú lọmọkùnrin o jọ ṣé etí ń dùn ẹ o gbọ́ nǹkan tí mo sọ ń sìn dámi lóhùn ó jẹ́ kó yẹ wípé ọkọ mi ti mọ̀ pé òun kọ́ ló ń lóyún ó dẹ̀ ti lé mi dànù tó mo dẹ̀ ti pé ó lé mi dànù ní ẹ̀mọ́dé pé kí wọ́n á bá ẹ ìwọ ló fún mi lóyún fún ta ni lóyún wà á lọ bẹ́yàn tó fún ẹ lóyún ni kò ṣe mi èmi fún ta ni lóyún mi ò fún ẹ lóyún bẹ́ẹ̀ ni nígbà tó ń ṣe tó dùn mọ́ ẹ ó mọ gbáyé náà mo tàn ẹ ni ó tọ̀ mí. bẹ́ẹ̀ni kò sí ìtọ́jú mọ́ mi pé get out ìwé wọ́n kíni kíni kíni. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn o. mr lakunle oyún eléyà lè escape ẹ máa gba oyún eléyìí náà. bẹ́ẹ̀ni àbúrò mi ló ń sọ̀rọ̀ ó máa gba oyún. wọ́ọ̀ ìwélé náà eh, adarí pọ́n wọ́ọ̀ jẹ́ sọ fún yín ẹ̀ tí ẹ̀ tí dé final bus stop ní kọ́sọ̀ ọkọ̀ tó kọ ẹlẹ́yìn ló máa padà ló gbóyè fún kí ni. ìwọ ló ń ṣètò rẹ jù mọ́ ẹ máa gbóyún lélẹ̀ iná ẹ máa gbóyún lélẹ̀ iná ẹ máa gbóyún lélẹ̀ iná. kí ni mo wá dọ̀dọ̀ yín gan kí ló ń ọmọ náà tó ń láì yọkọlú yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ ṣọlẹ̀ ọkọ yọ̀ke ṣé kò tán báyìí ṣé ó tán àbí òtún ẹ nígbà tí mò ń sọ fún ẹ pé àwọn èèyàn sọ fún mi kó dẹ̀ ṣú ọ̀fun wọn pé wọ́n mọ̀ wípé obìnrin wa ìwà pé òun obìnrin òun yàn lé oníkò rí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ ó jẹ́ pé ibi bẹ́ẹ̀ òun máa fẹ́ mi lẹ́yìn ni ẹ eh, lọ lóyún bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ẹ wo màdà ọkùnrin ló lóyún. ó ní eh, ó náà fẹ́ ah. ti já wèrè. bẹ́ẹ̀ni. wọ́n bí màá kọ́kọ́ lé akátá yìí lọ́nà kí n tó fi àbọ̀fá dè yẹn tiẹ̀. ẹ wo mi ní ọgbà tó wọ ó náà kò ti já wèrè. yé ẹ eh, gidi tó o bá gbọ́ kórè mi. yé bàbá ló ṣe é bàbá ló ṣe é bàbá ló ṣe é. ṣe kọ́ lórí burúkú ni wọ́n bọ̀ yìí ṣé wáyé ẹ̀ ti bàjẹ́ ìwọ ṣé bẹ́ẹ̀ mi sọ fún ẹ àbí mi ò sọ fún ẹ. o sọ bẹ́ẹ̀. ṣé ọ̀rọ̀ tìkan tí mo sọ pé tí bá ti mú ẹ ikú ni. bẹ́ẹ̀ni. ẹ àmọ́ tó wá ní ti kú yẹn kékeré ni o bóyá tó kí n máa ń fọ̀n bíi bíi nígbà tó bá ti sọ pé ó yá lọ́wọ́ ṣe fún mi lóyún tó yẹ oyún ni wò ó wá ṣẹ́ gbàgbọ́dọ̀ máa lóyún lẹ́yìn ah. tí yóò bá ṣẹ́ tí n bá lóyún ayé máa bàjẹ́ ó ní máa bọ̀ ah. máa bọ̀ máa lóyún lẹ́yìn tó lọ́jà wẹ̀rẹ̀ ni ah. nǹkan tó rí láàrin wa. ìyàwó mi mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀. ṣó ti ká lójú ẹ o ẹ́ kò bá gbọ́mọ àlè wọnú ilé yìí ah! ilé àmà wá dàrú wọn á ní ẹ lọ bèrè ọmọ àlè kan wà nù ilé nígbò bá dàgbà tó ṣé nǹkan ò ti bàjẹ́. màmí ó ti gbé wọlé already káníkò ń ṣọpẹ́lọpẹ́ bọ̀dé ibi ni ò bá bí sí. ọpẹ́lọpẹ́ ó ṣèkan yẹn ó ṣèkan yẹn bí ò tiẹ̀ tún ṣe mí eléyìí tó ṣe yìí ó ṣe yẹn láṣeyọjú ọmọ burúkú níjọ tí ah ó ṣe o ah ó ṣe o. ah ṣe oríkì mi náà ni. kì í ṣe oríkì ẹ ah torí pé o ṣe dáadáa ni ẹ ó mọ̀ pé ìwà tó ń wù kì í ṣe ìwà tó tẹ́ wa lọ́rùn náà àmì eléyìí tó ṣe yìí ọlọ́run fi ẹ ṣe sábàbí fún wa ni. ẹ má bínú ṣe ìwà wèrè mo máa wù tẹ́lẹ̀ ni. ìwà wèrè kọ́ ọ̀hún. ẹ torí ẹ ti yí. kébé mi lèmi bí ẹ ṣé mo gbọ́dọ̀ máa fẹ́nu mi sọ̀sọ́kùsọ sí ẹ lára ni. torí bó ṣe sọ jáde yẹn ó fẹ́ pẹ́ nítorí ó burú a jẹ sọ sọ sọ sọ sọ sọ sọ sọ sọ sọ ó ìwọ ní ìwọ ní ó dẹ̀ yí padà kò tiẹ̀ wà wò ṣe ẹ̀gbọ́n ẹ ọ̀nà nínú abiyamọ wọn kàn ní náà ni. ẹ gbọ́nà kan náà náà mo bí o ti bóun náà mo bí o ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìwọ wà bàbá ni. díẹ̀ ló dẹ̀ mú bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló mú. èyí wàá mú pé bá mi ò dákẹ́ fm. ẹ ẹ mami mami ẹ jọ̀ọ́ má fèsì sọ̀rọ̀ ẹ mọ́ nǹkan tí wọn pé tẹ bá yín sọ̀rọ̀ ó tún máa máa sọ so tẹ̀yin ò bá ti sọ̀rọ̀ mọ́ ó máa dákẹ́ wọn ah, ah. ṣe ń gi lọ́wọ́ ló ṣe máa máa bọ̀rọ̀ ká. ẹyin lágbára Ọlọ́run Ọlọ́run àbá mi fún ẹ ní ìyàwó gidi ìyàwó alálùbáríkà ìyàwó rere tí ò ní gbọ́ máa lè wọnú ilé yìí tó máa bẹ́ẹ̀ kalẹ̀ òun lọ́lọ́run máa fẹ́ tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ òun lọ́lọ́run máa taari sí ẹ láì. màámi ọ̀rọ̀ ìyàwó kọ́ ló kàn báyìí o gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú obìnrin for now ẹ ṣá yọ̀ǹda mi. ó dìgbà tó bá darúgbó kù. wọ́n mi ẹ fọ̀rọ̀ obìnrin lẹ̀ for now àmì ìfẹ́yàwó jàre. ọ̀rọ̀ tèmi kọ́ yẹn jọ ohun ẹ jọ ẹ jọ. òun fi style sọ pé kí máa mi wọ kitchen lọ dáná àbí. ṣé wò lè dáná ni. àkíní ká mọ́ ni mọ́ lù ní ọ̀dọ̀ ṣé omi máa ń jóná ni. nígbà tí wọ́n ti gbàgbé ó jóná wọn pátá tómi gbẹ pátá ó kúrò gbẹ bá ń jóná bá ń rìn. mami ẹ filẹ mo sọ fún yín ìnáwó ẹ ṣàwòrán filẹ. ṣé ó ti ká lójú ẹ o ìyàwó ó ti rí ohun fẹ́ rí ní ìgboro ayé o wọ́n ti pọ̀ yó wọ́n wá wàgúnlẹ̀ bí ọkọ̀ gẹ́dú gbígbé làbàgbé o wíwọ́ làbáwọn. wá ah, ah. ẹ wá ẹ mọ lọ ẹ ǹlẹ́ àsọkalẹ̀ àǹfààní nígbà tí wọ́n á wọ ṣòkòtò sójú ọmọ wà ní dà ẹ wọ ṣòkòtò mo yóò sì ní máa fà bó wà lẹ bá yẹ eyín dé mo wí fún ọ ọmọ lè mi ń lé lọ́rọ́jú kankan kan bí olórí burúkú mo lábílẹ̀ ọkọ tó bá wà ní ọkọ tí bá ti ń bẹ́ẹ̀ tí ò sì lé ọkọ rìn yọ sọ nílé mọ̀sùn ni ṣé ẹ ti wá da ikú àbẹ́ ìdí ikú ọ̀bá yìí owó lọ́kọ̀ wọ náà lọ́kọ̀ ó wàá dùn pé wọ́n lóyún òtún rẹ̀ èèyàn gbà bó lè yóò ṣe wà ní ọkọ tí ọmọ yàn lè ọ wà ní ọkọ̀ múra kankan ọ wá hà ká bí àyàmà tàǹgà níbo lọ́ba já ní ìsoyún àsoyún àfíìsì rẹ̀ à bọ́ba mọ́ ti ìsọ̀lẹ̀ tó tún fi ní mi o extra tayọ tán burú tutù àwọn èèkàn sẹ́ǹdì oyún sí ọlọ́run tó fún ọ ní ó sì sọ̀rọ̀ láyọ̀ àkókò tí ìgbẹ́ wà lára rẹ̀ ó tún lẹ́wà sórí nǹkan tó ṣẹlẹ̀ sí ọ yìí gbogbo ìyàwó ilé tó bá lọ́kọ ilé tó bá tún yàlè báyé wọn ṣe mọ́ rí ni yóò wà kọ́ ọ lẹ́kọ̀ọ́ yóò tún káwọn olóṣìbí tiẹ̀ lẹ́kọ̀ọ́ tó yẹ pé tẹ́ ẹ bá ti wà ní ọkọ báyìí alẹ́ aago méjìlá lọ́mọ wọlé ọmọ tí ò ní bàbá ó tún wá wọ ṣòkòtò òòrí òòtún rírò tó nígbà tó ọ̀la sọ ọ̀rọ̀ ńlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó létí ọ̀la sọ bó o wá ní nǹkan ṣe fẹ́ lọ ọmọ dání àbí kíníníìkì àsọkalẹ̀ àǹfààní ṣébi làágbà yóò kúkú rọrùn àbí yé làámọ bí àníbàbí rọrùn ebó ò ń lo wíìgì ọ̀fẹ́ táǹgù nà sí rífẹ ẹsù nígbà kílẹ̀ ìmọ̀ pọn mọ́ ẹ̀wọ̀n tẹ̀lé ọdẹbẹ̀ mi ò sóore á sì ẹ̀wọ̀ ń tó bìkọ́ lọ bíbejì olóyún ẹ̀sìn bó o nì ṣe ń rú kò sí ẹ̀ ní rú ọmọ ẹ̀ sí èsẹ̀. wáníwáníwáni ìjà gbọ̀nrẹ́ o bọ́dé bọ́dé bọ́dé ìjà gbọ́nrẹ́ o oyè. bọ́dé bọ́dé bọ́dé ìjà gbọ́nrẹ́ o o o. bọ́dé bọ́dé bọ́dé ìjà gbọ́nrẹ́ o. bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n bọ́dé ìjẹ̀gbọ́n. MSP on the mix baby. àwa gbẹlẹ́gbọ̀n àwa gbẹlẹ́gbọ̀n.